أبي ولا تجعله من قول الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون فلما دخلوا عليه قال

اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير اللهم يا من فهم سليمان فهمنا ويا من علم آدم الأسماء كلها علمنا إنك أنت العليم الخبير اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاتر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọ̀rọ̀ ọlọ́run ó kí tẹ̀fsíwọ̀ ọ̀rọ̀ ọlọ́run náà ó kí bákan náà a ní pò yìí torí tí ọ̀dá wọ́n pò yìí tí nǹkan bá kí ọ̀dá pọ̀ nù ẹni pé ó kún ojúlówó ni ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ tó kí ni bẹ́ẹ̀ náà ní ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba náà ìtumọ̀ tí ó kí ni a nílò ènìyàn tí ó bá ka ọ̀rọ̀ ọlọ́run kóhun náà ṣe dáadáa bẹ́ẹ̀ náà lẹni tí ó gbọ́ ọ̀rọ̀ ọlọ́run náà ọ̀yẹ̀ kó ṣe dáadáa ẹni tí ó gbọ́ ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọ̀yẹ̀ kó túnra mú kó jókòó dáadáa kó túnra ṣe kọ́sẹ̀t ara rẹ̀ dáadáa kó lè bá jẹ́ sí wípé ọ̀rọ̀ yìí yọ máa wọlé sí lára ibi ọ̀rọ̀ ọlọ́run bá wọlé sí yàn lára yóò jẹ́ kó lè ṣiṣẹ́ lára rẹ̀ tó bá dẹ̀ ti ṣeṣẹ́ lára rẹ̀ yóò jẹ́ kó jèrè ìtọ́gbọ̀n náà ni ilé yẹn la fi ń rọ̀ wá àwátá ń gbọ́ wá nú àtàwátá ń gbọ́ wá níta kí a rọ ara wa ká sì tẹ ara wa kí ó lè bá àjá wípé ọ̀rọ̀ ọlọ́run náà yóò ṣe wá láǹfààní abẹ́lẹ́wọ̀n ọba ọba tí jẹ́ kí ọ̀rọ̀ kọlọ́n jẹ́ kọlọ́ máa jókòó sínú ọkàn wa ya rabbal alamin ya zal jalali wal ikram àwọn kọmọ́n sàdúrà pé tọ́bá gbé tí ọ̀tún wa wọlé ọlọ́run kọmọ́ jẹ́ kọ́ gba tòsì jáde ọ̀rọ̀ kìí jáde létí ọ̀rọ̀ máa wọlé létí nù tọ́rọ̀ bá ti ń jáde létí nǹkan mí sí èèyàn nìyẹn ṣùgbọ́n a máa sọ wípé ọ̀rọ̀ tí bá ti ń gbé tí ọ̀tún náà ní kó tó máa gbé tí òsì torí pé tí ìyàbá ti jẹ́ tí ń gbé tí ọ̀tún nìkan tí ògbé tí òsì wọlé elétí kan ló kọ rẹ̀ jẹun àwa sì bẹ́ lọ́run kọ́sà wa lélétí méjèèjì tí ó sì wá méjèèjì ọ̀la láàfíà bọ́rọ̀ bá ti ń gbọ̀ tún tí tó ń gbòsì tí ó ń wọlé ọlọ́njọ́ máa dúkò sínú ọkàn wa ya rabbal alamin orí ibi táwa náà láwà suratu Yusuf lónìí ibi tí a jẹ ń jẹ kù ń bẹ̀ náà látúnjẹ lẹ́yìn aya 87 òun náà ni akékù lánàá àláǹfààní láti wọnú ẹ̀ bó ti tọ́ àti bí ó ti yẹ lónìí bí iznillahi ta'ala òun náà ni a máa bá lọ anábíwá Yakub alayhi salatu wasalam gẹ́gẹ́ bá ti mọ̀ wípé wọ́n ti àdúrà níjókòó ti ìjẹta tí a sì túmọ̀ rẹ̀ fún wa wọ́n ti gbára lọ́lọ́run wọ́n ti wá ìrànlọ́wọ́ lọ́sọ́dọ̀ ọlọ́run ọba nìkan ṣoṣo wọn wá lọ́sọ́dọ̀ ẹlòmíràn lẹ́yìn ìgbà tí wọ́n ti àdúrà yìí tí wọ́n sì ti gbà pé àdúrà náà máa gbà torí wípé wọ́n sọ wípé àwọn mọ nǹkan táwọn ń sọ yìí látọ̀dọ̀ ọlọ́run ọba làwọn ti mọ̀ á wípé àdúrà tí mo ṣe yóò gbà lẹ́yìn ìgbà tí wọ́n wá mọ̀ tẹ́yìn wọ́n wá lo àdúrà náà lílo àdúrà náà ni àyà lílo àdúrà òun náà ni àyà tí à ń túmọ̀ lọ́wọ́ tí ọlọ́run ọba ti dá ọ̀rọ̀ náà sílẹ̀ báwo ni wọ́n ti lo àdúrà àti gbọ́ lánàá ṣùgbọ́n àlàyé àwọn kò mú òkun ọ̀rọ̀ tí ń bẹ nínú ààyà yẹn òun ni a fẹ́ kọjá lára rẹ̀ níjòkó tòní pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba wa subhanahu wa ta'ala àwọn Yakub alayhi salatu wa salam wọ́n rán àwọn ọmọ wọn tó yàtọ̀ sí Yusuf àti Banyamin wọ́n rán wọn wípé ẹwà bá ń wá ọmọ mi lọ náà ni ààyà tòní sóràtù Yusuf aya 87 bó tilẹ̀ jà sí pé aya náà yọ́ máa gbé wa yà káàkiri aya máa mú yàn yà káàkiri náà yọ́ máa mú wa yà káàkiri nínú yọ́jẹ̀ ká máa jẹ káàkiri nínú Al-Qur'an Karim ṣùgbọ́n sálọ ọmọ yìí pé aya 87 ibẹ̀ náà ni a jókòó sí ibẹ̀ náà láti fẹ́ mú mi ọgbọ́n ibẹ̀ náà láti fẹ́ mú mi òye ibẹ̀ náà láti fẹ́ lékún ní ìgbàgbọ́ afẹ́ lékún ní mímọ̀ afẹ́ lékún ní ẹ̀sìn àtúnfẹ́ lékún láyé bákan náà bàbá yìí tí sí anábìwá Yakub wọ́n sọ fáwọn ọmọ pé ẹ̀yin ọmọ mi أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم يا بني يذهبوا فتحسسوا من يوسف وأخيه يا بني يذهبوا فتحسسوا من يوسف وأخيه ولا تيأسوا من روح الله ولا تيأسوا من روح الله ولا لا ييأس من روح الله إلا القوم الكافرون إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون يا بني اذهبوا فتحسسوا من يوسف وأخيه ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون. eléyàn náà ni à ń ṣàlàyé lánàá yí pé oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ló ti jáde lábẹ́ rẹ̀ lánàá ṣùgbọ́n pẹ̀lú ògo ọlọ́run ìyókù ọ̀rọ̀ ti ń bẹ́ńbẹ̀ náà ọlọ́run bá mú jáde lẹ́yìn náà bí ní láì ibi tá a ti dúró náà ni àlàyé wípé bàbá ní ẹ̀yàn ọmọ ẹ wá bá ń wá ọmọ mi lọ ẹ sì wá ní ìwàkúwà tẹ ẹ bá ti lè wá ní ìwàkúwà ẹ wá mọ́gbára lé ìwàkúwà nìkan ọba náà ni fi sìn bákan náà ẹ má jò sú yín o ẹ wá lọ mà pé tó bá fi lè sú yín ẹ̀sìn yín ti ń mì yín yàwó ìyẹn ni pé ìsìláàmù yín ti ń mì ó ti ń láàyè nù ló fi jọ pé wà láàyè iná húlá iná húlá ní tó fi sọ báyìí nù nígbà wọn sọ báyìí tán àwọn ọmọ náà wọ́n ti bọ́ síta ṣùgbọ́n bí táà wà náà ní pé à ń sọ fún wa yí pé anábì wa Yakub wasalam àti ọmọ wọn ti ṣe Yusuf ta ni ó sọ́fà jù nínú ìṣẹ̀lẹ̀ yìí adẹ̀tí fẹ́nu kò rí pé anábì wa Yakub alayhisalatu wa ṣíṣe bàbá àwọn olójú wọn rí ju Yusuf lọ tọ́takú tí ọ̀pọ̀lọpọ̀ wá ti ń rò tẹ́lẹ̀ a máa rò yí pé anábì Yusuf lọ rí ju bàbá rẹ̀ lọ ṣùgbọ́n níbi táà wà náà ni pé anábì wa ojú wọn rí ju ti Yusuf lọ kí wá láwọn ẹ̀rí aṣọ ojú alákọ̀ọ́kọ́ ojú náà alákọ̀ọ́kọ́ ibi wa a ń bá bí a ti ń túmọ̀ ojú kan náà alákọ̀ọ́kọ́ lọ́wọ́ náà ní àkókò kó wa ní pápá parí ẹ̀ àwa wọnú ọ̀rọ̀ pé a ti gbà lọ ìyá gbọ́dọ̀ fẹ́ràn ọmọ bọ́mọ ó lọ a ní fún gbogbo àfíkà mọ̀ bẹ́ẹ̀ ìyẹn yóò kò ní jẹ́ kọjá sí pé tí èsì ráìtì ẹ lọ́wọ́ àmọ́ ájà sí tí ó yẹ kó dìjà níwọ̀n àmọ́ ìdìjà láàrin wa àti ọmọ kọ́kọ́ gbà nínú ìgbésí ayé rẹ̀ gágáwá nǹkan ṣe máa gba kìnnì kan sínú ìgbésí ayé wọn bá sínú ìgbésí ayé ẹ wípé ọmọ rẹ ò lè fẹ́ràn rẹ bí wọ́n ti fẹ́ràn rẹ. ọmọ rẹ ò lè fẹ́ràn rẹ bí wọ́n ti fẹ́ràn rẹ. my expect àtọ ah, bó ìrìn ọlọ́ba tó fi jẹ́ sí pé Abdullahi ibn Umar radiyallahu ta'ala níjọ́ kan tí wọ́n tí wọ́n lọ sí tọ́wáf ní kàábà <clears throat> wọ́n wá rí ẹnìkan tí ó ń fi ìyá rẹ̀ ó gbé ìyá rẹ̀ tó wá sára ó wá pọn ìyá rẹ̀ tó ń gbọmí báyìí ó pọn ìyá rẹ̀ Abdullahi bin Umar lòrò ó wá ń rìn lọ ó wá ń gbé ìyá rẹ̀ ṣe tọ́wáf ìwọ náà mọ̀ pé tíyàn bá dá ṣe tọ́wáf gan ojú èyàn ó ti tàwáàbù fúnra ara rẹ̀ iṣẹ́ yìí ọwọ́ apáyàn tó bá ṣe pọ́nmọ kékeré lọ́pọ̀ náà ọmọ pọ̀ pọ̀ nǹkan ní ọmọ ọkùnrin ọpọ̀ ìyà tó tún lára ọpọ̀ ti tọ̀wá ọwọ́ mi hẹlẹ̀ nígbà ya rẹ̀ ti tọ̀wá fún méjì tán ọwọ́ lọ bá Abdullahi ọwọ́ bí Abdullahi léèrè pé ṣé mo ti Eh? Ah, ah, ó ríra rẹ̀ pé ìṣẹ́ ah, ló ń tẹ́lẹ̀ nù látìgbà tí mo ti bẹ̀rẹ̀ tàwáàfù eh, eh, ìpòyè àkọ́kọ́ ní ọ̀rẹ́ nìkan tọ́pọ̀ yẹ ìpòyè ẹlẹ́ẹ̀kejì ní orí tí mo fi parí ẹ̀ ní orí tí mo tún jókòó mi ọ̀rẹ́ nìkan kan tó pọn ìyá rẹ̀ ajẹ́pẹ́ mi ni mo ṣe dáadáa jù fún ìyá rẹ̀ ọwọ́ àríra rẹ̀ bí ẹni kún ti ṣe nǹkan tó pọ̀ ọwọ́ lọ bá Abdullahi ibn Umar radiyallahu anhu ọ̀hún bí wọ́n lè rí pé tí mo ti ṣe dáadáa tí mo parí iṣẹ́ tí mo sojúṣe mi pé kí wá ní Abdullahi bin Umar sọ fún Abdullahi bin Umar sọ ọ́ sí kankan kódà ó sí irun ẹyọkan irun ẹyọkan ní àwọn agbé irun ẹyọkan ṣáàrà ibi ọ́n tó sí òtún irun ẹyọkan nínú wàhálà tí ìyá rẹ̀ tẹ̀ rẹ̀ ni ìyá tí ẹ sí ló ti rò pé a ah, iṣẹ́ láti orí nǹkan báwọn ẹ̀yìn ẹ̀rọ fi jẹ́ sí pé ságbà pé ọmọ rẹ̀ ò lè ṣe tó bí wọ́n ti ṣe fún ọmọ bẹ́ẹ̀ náà ni bàbá náà gbọ́dọ̀ gbọ́dọ̀ expect man náà tó ẹ̀kọ́ ayé nínú fún wa nítorí di eléyìí a ti gúnlẹ̀ yìí pé bàbá àti ìyá ìfẹ́ wọn bí wọ́n ti máa fà mọ́ ọmọ ọgbọ́dọ̀ lágbára ju bí ọmọ yóò ti máa fà mọ́ ìyá àti bàbá rẹ̀ lọ àwa lọ sínú agbárin akẹ́tún ọ̀rọ̀ kan òun náà ni pé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ànábì Yusuf àárín ìṣọ́lá tó nígbàtí àwọn ọba kan rẹ̀ tí wọ́n mú àbúrò ẹ̀dẹ́ táwọn òsì tí màpábúrò rẹ̀ ni ẹgẹ́ bí àyàtà ké ní ìjòkòtọ́lọ̀ àyà 69 sọ́tí Yusuf ọlọ́wọ́ bá sọ pé wà lámá dákàlù àlà Yúsùfà àwà ilẹ̀ ìhì àkọ́ wà lámá dákàlù àlà Yúsùfà àwà lamma dakhalu ala yusuf ńgbà tí wọ́n mú wọ́n mú bani aminu àbúrò ẹ̀ wọlé tí wọ́n wọlé tó ànábì wa yusuf alayhi salatu wassalam àwà ilẹ̀ ìhìn akọ́ ọ̀hún àwà ilẹ̀ ọfàṣọ lábò lórí àwa ẹ̀yìn bá ti àwa ó fi sí yàrá special guest ok àwọn fẹ́ àbúrẹ̀ sí yàrá special guest bàbá ń bẹ́ ń lé tó ti mà pé ń bẹ nínú ìbànújẹ́ pé òrí ọ lẹ́yìn wá àgbà náà ó tún wá ń dètè pé bó ló ṣe dá àbúrò dùn tó o sì mọ̀ pé ìwọ gan tí bàbá rẹ ò rí yìí ìbànújẹ́ ló fún bàbá rẹ ó tún fẹ́ tí ìbànújẹ́ kún ìbànújẹ́ bàbá rẹ ni ó tún fẹ́ délé dúró ẹ̀rí nǹkan a wá ìlẹ́yìn àkọ́hù ọdásọ́bọ́ ẹ̀ lórí pé ò ní lọ́mọ́ ó so mọ́lẹ̀ kọ́ọ́lá inú àna àfúkà ìmìlá wòmí dáadáa ìmìlẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ wọ́n ti tọ́jú ẹ̀dà wọ́n gbà àti kọjá mi ayà yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀yìn mi pé tọba fẹ́ ń tó dìtì ara rẹ̀ sí yàn ẹ̀gbẹ́ tó bá jẹ́ tó pẹ́ tí ń jì àbọ̀ jí ń bọ̀ ní kọ́kọ́ tọ́jú ẹ̀ náà títí sí ilé ẹ̀kan rẹ̀ pé àwọn ah, ọmọ mi ní èmi rẹ̀ mm, mm, mm, má àwọn ọlọ́pọlọ pípé wọn ìkánjú ṣùgbọ́n ẹni tọ́pọ̀lọ rẹ̀ bá ti tó ìkò tí pè dáadáa ti ẹ̀ ìrọ́ṣìn ni ọmọ mi ni èmi lẹ́gbọ́n rẹ̀ ó ti parí náà wọ́n ti sọ okú ti wọnú ọlá náà kò lè jáde náà kọ́kọ́ tọ́jú ẹ̀ jẹ́ka rẹ̀ ọ̀bàlẹ̀ nígbà tí anábì Yusuf tọ́jú ẹ̀ tó wá ní àná àkúkà èmi lẹ́gbọ́n rẹ̀ ìṣẹ̀lẹ̀ tí anábì Yusuf ṣe ìtọ́sẹ̀lẹ̀ tí wọ́n wọn ò béèrè wọn lójú ká máa béèrè wípé ǹjẹ́ ní ọmọ ènìyàn lè fẹ́ràn ọmọ ìyá rẹ̀ ẹ̀rín bọ́ọ̀dà àbí sísẹ̀ tó lè fẹ́ràn rẹ̀ tó lè súnmọ́ lọ́kàn ju bàbá àti ìyá rẹ̀ lọ bí ẹ̀bọ̀ ibàn ṣe ma pé ìfẹ́ kan ní ṣe anábì Yusuf tó fi tẹ bọ́tìn pé ẹlọ́bá mú àbúrò mi wá ní tí wọ́n ti wá mú wá àbúrò ẹ̀kọ́ ni nígbà tí wọ́n wá mú àbúrò wá àbúrò tí wọ́n mú wá yìí bó ṣe tó yìí náà wọ́n mú mímú tí wọ́n sọ́dọ̀ rẹ̀ kò tiẹ̀ tiẹ̀ tiẹ̀ ṣiṣẹ́ pé ẹ wa àbúrò ní ó mú wa nígbà tó má wa kò tún wá sọ yí pé ó ke ẹ padà àtàbúrò náà ẹ mú bàbá yín wá tẹ́ẹ̀bà mú bàbá mi ò ní fún yín ní ọjà nígbà mí ìjọba wa o ó tún wá dá àbúrò dúró yí pé tábúrò bá tún tẹ̀lé wọn ibi tí bàbá

kò ní súnmọ́ra wọn eh, bọ́ọ̀rọ̀ bá ti já ọwọ́ eh, mú díẹ̀ lára àbọ̀ sókè ọwọ́ àjá máa àbọ̀ ti kí ó lè bá àjẹ́ sí ẹni tó ń bá sọ̀rọ̀ yóò lè ọ̀dà understand náà wọ́n wá ní hálìkì ìjẹ́ ní fẹ́ràn kìí sọ̀rọ̀ sẹ̀rí àmọ́ sọ́mẹ́ ọ̀hún àdámọ́ yàtọ̀ sí sẹ̀rí àwọ̀ eh, eh, àdámọ́ mi ni náà ní ká máa jókòó bí ìyìn tó bá dìde tá a bá ní jókòó lóní ẹ̀ta fi mílẹ̀ báyìí náà tó bá tó wákàtí kan táwà ń nàrò náà ni ọ̀họ̀ wá náà ni a wá hmm. gbọ́ sítako àdámọ́ ọmọ ìran ọmọ ènìyàn jókòó ní ìpìlẹ̀ ni tá a bá dìde a sí nǹkan tí ìsádàmọ́ wà ní lórí abáyìn adìde sí nǹkan àìsọ pé adìde pé mo ń gbádùn lórí ìdí mo fẹ́ dìde mo fẹ́ gbádùn lórí ìdìde ẹnì kí n gbádùn lórí ìnàró èèyàn máa jókòó nation bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ènìyàn ó sùn àdámọ́ ọmọ ènìyàn ni ẹni tí ò rọrùn sí ní ìdámàgbín kankan ṣe ǹjẹ́ ní kéèyàn wá fẹ́ràn àbúrò ṣáájú àbẹ́gbọ̀n ṣáájú bàbá àti èèyàn lọ sádàmọ́mọ́ ènìyàn ni a ń tàbí ní pé ọ̀rẹ́ kò kì í sádàmọ́mọ́ ènìyàn ṣùgbọ́n ó lè jádàwó fẹ́ lómi àdánwò tó wá ń bẹ lára ẹlòmí làwà fẹ́ tírìtì láàrin yìí ẹlòmí ń bẹ tó jẹ́ sí pé bọ́ sí jókòó inú ìsìn tó wá láti lómi ọ̀dọ̀ ẹ̀gbọ́n àtàbúrò ẹ̀rọ kan rẹ̀ ọ̀sán wà pé kò tí ó ti gbàgbé bàbá àti ìyá ọgbàgbé wọn táwọn ṣùgbọ́n wọ́n rántí àbúrò àtẹ̀gbọ́n ìjú bàbá ẹ̀ mm. ẹ̀ẹ́dẹ́gbẹ́ pé àìsàn ní mm. tá a bá rẹ̀ ní tí wọ́n ń bẹ lára ẹ̀ àyàfi. ẹ̀ẹ́dẹ́ mm. bá wá wúrẹ̀ tó bá bá rẹ̀ bẹ́ẹ̀ kí ni yọ wá sí ntọ́ dáa náà ní pé kọ́ torí bọ́nú Qur'an Eh, kó tó torí bọ́nú súnà nẹ́bí sọ́lá kọ́ wá máa fi tún àdámà rẹ̀ ti padà yàn a máa pé àyàmẹ́ ẹ̀dà kọ́ pé yọ́bọ̀ tún kádàrá rẹ̀ yí padà eh, ìyẹ̀yẹ́ lọ́bọ̀ yí nature rẹ̀ tàbí ààrẹ tí ọ̀dáhùn yóò yí padà ẹnìkan ìfẹ́ràn àbúrò àtẹ̀gbọ́n ṣáájú lékè bàbá àti ìyá àwọn àyà Quran ọwọ́ àdìtẹ́ wà máa sọ bá pé ẹ máa sí dáadáa ló fi jẹ́ sí pé mo sọ fún alánà pé ìwọ òbí tọ́ máa rí níbi tó dáa tó fẹ́lẹ̀ náà kún náà torí tó bá tún akẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n lè kọ́ ń já làbí ń bẹ̀ ní ìyọ́bà tún dájá àlàbí ń tí ẹ àbí àbí àbí àlàbí ń tí ẹ <laughs> yóò fi lọ́jọ́ àlàbí ń jẹ́ ó ti ẹ̀dá báwọn tí ó jẹ́ àgbò àlàbí lẹ́yìn pé àgbò ẹran tó ni ajá sì ni ẹran tí ò ni pé ajá àlàbí ọ̀hún ti jẹ́ àlàbí má fi ọmọ bẹ̀ wọ́n ibi tó tí ó mọ ọlọ́run lẹ́yìn ìgbà náà yóò wà mọ́ bàbá àti ìyá rẹ̀ náà gbogbo ẹni tó bá fọmọ ẹ̀ sílé ẹ̀kọ́ tí ó fi tẹ̀sí sí bẹ́ẹ̀ ó ti ń tara rẹ̀ lọ́pọ̀ fọmọ rẹ̀ kò sí tó fẹ́ kódà ẹ̀kọ́sẹ́ ọwọ́ gan kò sí tó ọfẹ́ kọ́ńbẹ̀ tí ó dàbí tí wọ́n nù ọ́ nínú ilé ẹ̀kọ́ ẹ̀sìn títí ẹ̀kọ́ ẹ̀sìn fi mọ̀ yí bàbá bàbá ní ìyá ìyá ní ìyẹn ló fi pé ayé kí bàbá àti ìyá fún wa ọ̀pọ̀ lọ nínú ṣùgbọ́n ayé àti ń kí bàbá yí dáadáa sọ́mọ kò tó nǹkan kí máa torí wípé àdámọ́ òun náà ni kíkí bàbá àti ìyá kó ṣe dáadáa sí ọmọ ẹ̀ ó lè bá kèfèrí kan paálí ní ìsìn tí sọkùnrin àbóbìnrin tó wá bímọ tí ò ní fẹ́ràn ọmọ ẹ̀ ní sí àyà kòrán lọ́wọ́ ní kọ́ fẹ́ràn ọmọ rẹ̀ nation ó sì máa rí ní ọmọ mùsùlùmí mi tó jẹ́ sí pé kò fẹ́ràn bàbá àti ẹ̀ sí nature lélẹ́hùn nature kọ kò rọ́rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ànẹ́bì gbọ́ tí ó fi mọ̀ pé yẹ kó wọ́n fẹ́ràn bàbá àti ìyá dáadáa bó ti tó àti bó ti yẹ torí délé yìí alukùránì wá yàlú àwa ọmọ ọyàlùwà ẹ má lọ yàlùwà ní pé ọ̀dàbò wá alukùránì yàlùwà yí pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ yín ẹ má sí rárá sóbìnrin ẹ lè báwọ àwọn ayàbá náà alukùránì tí wọ́n máa sọ fún bàbá àti ìyá pé ẹ má sí rárá sọ́mọ yín ẹ má tọ́jú ọmọ yín torí pé bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ sọ wọ́n ti máa díùtì wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí ìdí eléyìí ọlọ́run ọba kì í fún apẹ́ ẹ̀sìn dáadáa táwọn òbí yín sọ́tò bá kọ́ ayé títírì ibi tọ́lọ́run gan máa ń so máa ọmọ àmọ̀pọ̀ lágbára púpọ̀ ló fi yé pé tọ́pọ̀ àdámá ọmọ ènìyàn òun náà ní kó fẹ́ràn bàbá àti ìyá rẹ̀ ju kí lọ ju àwọn ọmọ ìyá rẹ̀ lọ tó wá ṣẹlẹ̀ sí pé tí ẹ rí bẹ́ẹ̀ lọ sí ayà lùkùránì Mọ́jà kẹ́m̀bẹ̀, mọ́jà kẹ́m̀bẹ̀ àbáyé. Lọ́rùlọ́ ọ̀bìnrin wa nílẹ̀ ní ìṣàánà. Mọ́rùlọ́ ẹ̀rí nǹkan, nǹkan láni ẹ̀ wàbílúwà nílẹ̀ ní ìṣàánà. Wàbílúwà nílẹ̀ ní ìṣàánà. Ẹ̀rọ ní ọ àìsí ìbọ bàbá Hmm, lọ́rí pé àìbọ̀ wọn àìsìn wọn hmm. àwọn tá a gbé níbi bọ́ ni pé gbogbo ẹni tí bá ti ń sin nǹkan mi lẹ́yìn ọlọ́run ọ̀nbọ̀ nù kò sín ẹni tí ń sin lọ́run nìkan ní sin lọ́run ẹ̀kọ́ yàtọ̀ sí pé òun sin òrìṣà ọ̀pọ̀ òsìn òrìṣà ọ̀nbọ̀ kí ni ọlọ́run dẹ̀ mú yín fúnra náà lẹ́fún yàrá lórúkọ pé abọ̀ òrìṣà lẹ̀ ń jẹ́ ẹ máa jẹ́ asin òrìṣà ẹ ọkọ̀ yín náà nìyẹn gbogbo ẹni tó bá ti sin nǹkan mi tó bá ti mú nǹkan mi lẹ́yìn ọlọ́run tó gbà pé náà náà ni tòun ajẹ́sí pọ́n bọ́ọ̀nù kò sí ọwọ́ a máa sọ wípé wàbílé wà nídẹ̀ ìrìn ìsára ẹ má sìn ya yín ẹ má bọ̀ ya yín ẹ bọ̀ bàbá yín ẹ má bàbá yín ṣùgbọ́n tí ẹ máa fún wa náà ni ẹ dáadáa fún wa Sọ́tù Nìsá, ìtàtí sí Sọ́tù Nìsá, má bí áyà àbìsúra, ọ̀bọ̀lọ̀ lásán, ọmọ sí náà ni, àyíkọ́ fọwọ́ ti ń àwọn àtẹ́bù sí Yorùbá àwọn máa ti ọmọ ọmọ wa lọ́kàtí bọ́ọ̀lọ́ ń bá ní orí ọgbà bọ́ọ̀bà sí gbàǹgbà bá ike tán ó rí bẹ́ẹ̀ ẹnu kó o sí tó sí náà tún sí náà náà ni tafsiru ti a nìyẹn àti ní àmà yàtí Suratun Nisa àyà 36 ọlọ́mọ bá sọ pé wa'budullaha wa la tushriku bihi shay'a وبالوالدين إحسانا واعبدوا الله اسلوب ولا اني قارئ ولا بالوالدين احسانا الانعام ايه 151 ولا ما به قل تعالوا اتل ما وعليكم ألا تشركوا به شريعا وبالوالدين Suratul Isra àyà 23, Suratul Isra àyà 20 máa wá náà ni, ọmọ wá náà ni, bó tún lọ wájú náà lọ́mọ lẹ́yìn, ẹni jẹ́ ń pè ní tẹ̀fṣírò àwọn akẹ́kọ̀ọ́ mímọ̀ nù, èyí sí tẹ̀fṣírò àyíwá náà. Ọ̀yà, ó ní Suratul Isra àyà 23 ọlọ́wọ́ bá sọ pé wá kọ́ ọ̀rọ̀ bùkà alátàbùdù ilà ìyáhù wábìlì wà lè dẹ̀yìn sẹ́nà ẹ̀rọ nǹkan bá ń bó ṣe kí lọ yẹn ni tọ́mọ̀ yẹn wá lórí èèyàn dọ́ta ìjà àwọn ará èkó nìyẹn wọ́n ní ẹ ti dọ́ta ìyẹn ni pé kò fẹ́ yí ìmọ̀ ní tiẹ̀ ó ti fẹ́ di kọ̀ǹdẹ̀ orí ẹ ti fẹ́ di olùgbárùkù tí ò wúlò má nù. tí wọ́n bá ń kí ayé wọ́n kì í sáná lókè fún wọn kí kì í fún wọn pé lókè ayé lókè ọba ń bí nìta ó tún wá lọ́wọ́ ìsìláwò ń parí ọ̀tán bá pé wábi ilé wa bóò ní orílẹ̀ òtún á ní jí padà náà yóò jí náà ní tó bá ti jí ọ́ lè mọ̀ pé bàbá ń bàbá ìyá ni kíni ìyá ni anábà Muhammad sallallahu alaihi wasallam nínú hadith imam wa tirmidhi gbà wá nínú jami'u wọn wọ́n sọ pé ànábì sọ pé rídọ̀ lọ́hí bí rídọ̀ wàlìdẹ́yìn wọ́n sókùtù láhí bí sókùtù wàlìdẹ́yìn ilé kí ó ló ti kọ́lẹ́jì hmm. ó lè kọ́ nílé ìwé o ǹkẹ́ hmm. eh, ń kọ́ nílé ìwé ọ̀tọ̀ àfi ilé ìwé tó bá jẹ́ sí pé ó bá mú ẹ̀sìn mà hmm. eh, wọ́n ní rídọ̀ lọ́hìn fi rídọ̀ lówà lídẹ́yìn anábìsí ti dàgbà ń jọ tẹ́ ń sọ eh, lẹ́yìn 40 years náà tó ń sọ àdíjẹ́ rẹ̀ wọ́n ní rí lọ́lá ìyọ́nú ọlọ́run ó ti kákò sábẹ́ ìyọ́nú bàbá àtìyá rẹ̀ tí nǹkan bá sì kákò sábẹ́ nǹkan ọkọ̀ọ̀kọ́ tún tọ́ kákò náà kò tó rí yọ padà yẹn ni pé ò lè rí ìyọ́nú ọlọ́run ò lè débi ìyọ́nú ọlọ́run tọ́ kákò sábẹ́ ìyá àti bàbá rẹ̀ àfikọ́ kọ́kọ́ kọjá lára bàbá kó tún kọjá lára ìyá sábà ah, rí pa afẹ́ wáyọ̀ náà pé ìwọ àfáà tí wọ́n mùsùlùmí tó tún sẹ́yọ̀nú àgbà káàkiri ẹjá yàtọ̀dọ̀ wọn bẹ̀. ìwọ mùsùlùmí ọlọ́bẹ̀ yọ jẹ̀ntún ẹlẹ́ mùsùlùmí tó jẹ́ sí pé bó ti ń lòkè ló ń lòdò pé ẹ̀yọ̀nú ayé ẹ̀yọ̀nú àwọn àgbà ẹ̀yọ̀nú àwọn àgbà anábìíní ríbà láàhì jẹ́ fún ọlẹ́yọ̀nú ọlọ́run tọ́ bá ti wá gbẹ̀yọ̀nú ọlọ́run yìí gbogbo ẹni tí ń bẹ lórílẹ̀ ayé kódà tó fi mọ́ nǹkan nǹkan tí máa ń ṣe èèyàn sùtà yọ́ máa yọ́nu sọ kí ni nǹkan náà padà sílé rẹ̀ ìwà àti bàbá àti ààrẹ tẹ́jọ́ ti takora ìwọ̀n lọ parí ẹ̀fẹ́túmẹ́ǹtì láwọn oníṣẹ́ ìwọ̀n ọ̀bá mu ah, kò lè bá mu bàbá rẹ̀ ń bínú sí ọ ìyá rẹ̀ ń bínú sí ọ kò lè bá mu láíláí kò lè bá mu nítorí ìdí eléyìí onírídọ́lá ọ̀nìyàn ti rí bá mu. وسخط الله في سخط الوالدين wọ́n ní bákan náà ìbínú ọlọ́run ti kákò sábẹ́ ìbínú àwọn òbí rẹ̀ méjèèjì ìbínú ọlọ́run bákan náà ó ti kákò sí abẹ́ ìbínú àwọn òbí rẹ̀ méjèèjì nǹkan dé o hmm. ìyẹn ni pé tọ́lọ́ bá rẹ̀ bínú sí ìyàn kílókò ẹ̀wọ́n ni ọmọ rí ìgbé ìṣekíní bọ́ọ̀rọ̀ yóò ti dà ní ẹ́ hmm. <laughs> wọ́n bá ní ta ọba ń takò ní jó mẹ́rin sí mẹ́rin bẹ́ẹ̀ náà ni kìnníkà kìnníkà ilé ọ̀gbá ọ̀nà ọ̀gbá àbí ah, ah, àwọn ibi bọ́lọ̀ tí ó sì jẹ́ ti ẹni bọ́lọ̀ bá ti bínú sí yàn tí ẹ ti ta gbogbo kòrán torí òkè kò lè ràn án ah, tó sì wá dá ìbínú ọlọ́run sí ọ lára ìyẹn ni àdánwò tó fira rẹ bọ̀ kí làdánwò náà ó náà ni pé ó ti ṣe bàbá ó tún ti ṣe ìyẹ ilé kí ó ló ti kọ gbogbo ilé. Yóò bí tọ́jọ́ sí gbogbo ọmọ tí ti dàgbà ẹlùmẹ́ òbí wa màmí lẹ́tà gíráduwétì tán wọ́n gíráduwétì ayé wọn ò gíráduwétì inú gíní nínú ẹ̀sìn kò tí bọ́ fún ọmọ ọmọ rẹ tẹ̀rí ẹ̀bà ẹlùmí àmọ́ ìjì lára ọmọ ọmọ àjọ pé kì í sọmọ ẹ̀gán ni yóò jẹ́ àǹfààní fún padà mú àwọn ọmọ ọmọ rẹ mú akọ tẹ̀wọ̀n síbẹ̀ àrínà àwọn ọmọ bíbà tó ní bàbá Baba, wọn mú wá sí àyìn láti lú mi ni kì í sú bàbá rẹ̀ ló mú wá bàbá ìyá rẹ̀ lọ tẹ ọmọ sí pé ilé kíwú ni kí ni <laughs> lọ́lọ́ ọlọ́sì tọ́sọ́nà ó mú wá báyìí torí di eléyìí tó bá fẹ́ jèrè ọmọ rẹ àfi kó mọ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run kó sì mọ̀ nípa ọ̀rọ̀ ànábọ̀ Muhammad ah, torí di eléyìí wà láǹtọ́ jíta ní kìlá àbí wàbí mi sàádọ́ lámọ̀ ọ̀wọ̀ lè ríru bá ti kí bàbá fún tákì àbáwọ̀ ọmọ ní bíbà inú àwọn ayà Al-Qur'an àti náà ọ̀rọ̀ ànábọ̀ Muhammad sọ́rọ̀ bá àbí wọ́n wá ń kí àwọn ọmọ fún àwọn bàbá òlérí náà àyàkọ̀ àrùn bá kí ló fà á torí pé àdámá wa bàbá gbọ́dọ̀ fẹ́ràn ọmọ ẹ̀ bẹ́ẹ̀ káyà fún bẹ́ẹ̀ káyà fún ọmọ ọmọ ẹ̀ bẹ́ẹ̀ bá káyà fún ẹ̀káyà fún ìyá gbọ́dọ̀ fẹ́ràn ọmọ rẹ̀ náà bẹ́ẹ̀ hmm. wà láti fẹ́yìn náà fàṣàhàkọ̀ tẹ̀kìdì náà jọ ìlà mọ̀tò ẹjá padà sí ibi kókó ta wà ó náà ni wà húwà ta ni eléyìí tó nà jù nínú ànábíwá Yakub àti ànábíwá Yusuf alayhima salatu wassalam a lè sọ fún wa pé ànábíwá Yakub ní ọwọ́ ìbànújẹ́ yìí nà jù pàṣán rẹ̀ jẹ́ wọ́n jẹ́ pàṣán ìbànújẹ́ nínú ìṣẹ̀lẹ̀ ànábíwá Yusuf púpọ̀ ju ọmọ lọ pẹ̀lú oríṣiríṣi ọ̀nà tá a sọ a ti sọ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀nà tá a fi máa mọ̀ yí pé ànábíwá Yakub alayhi àwọn lójú wọn rí jù nínú òun náà ni pé òun náà ni pé ìṣẹ̀lẹ̀ àwọn àmìwò àjọwò àwọn àmùsíbà tó bá nábì Yakubu nínú ìṣẹ̀lẹ̀ yìí ọlọ́kàn ni o ẹlẹ́ni ni ah. nígbà tó wá bá wọn lẹ́mìí tán ó tún wá kó bójú wọn ah, wọ́n fi hmm. ó tún wá bá wọn tó fi jẹ́ sí pé gbogbo oríkì ọ̀rọ̀ kọjọ́ra wọn mọ́ ẹsẹ̀ òṣèré gbé dáadáa mọ́ ẹ̀yìn ti tẹ̀ kọ̀kọ̀kọ̀ ara ti hun jọ látara àṣẹlẹ̀ kan náà ìyẹn ni pé ìṣẹ̀lẹ̀ tó bá anábíwá Yakub ọkàn ló ti bá àwọn ìbànújẹ́ ṣùgbọ́n anábíwá Yusuf tí ń jáde lẹ́nu bàbá títí ànábìwá Yakubu sí ọmọ rẹ̀ ohun àrò náà ìkànnì náà ni àyà 84 padà abẹ́ nínú sọ́ọ̀tì Yusuf náà àyà 84 anábì ah, yusufu anábì yakubu sọ pé wàtàwàlá àánúhùn anábì yakubu wá kúkú láàrin àwọn ọmọ pé ẹdákun ẹdákun ẹsàfimílẹ̀ wọ́n yá àtàfà àlà yusuf yá àtàfà ó ń ké bàjárì pé ah, ọlọ́run ò ọlọ́run ò ah, bó wá ní bó láwá sí bó ní ó jẹ́ ah, ọmọ rere orí ẹ dá ìyá àtàfàà láyé Yúsúfù tí bẹ lábẹ́ pọ̀ wọ́n pé ó ń kí ọmọ ẹ̀mẹ́sàn mẹ́wàá olówó orí mi eh, àwọn obìnrin tí rẹ̀ sí kí ọkọ níbi ọmọ ọmọ gidi òtúlówó ọmọ yá àtàfàà ọwọ́ dárò

tafsir imam Bagawi rahimahullahu ta'ala wọ́n gbà wá yí pé ẹnìkan wá bá Yakub àwọn kan sọ pé malakul mawti ni almuhim nínú israeliyat ọ̀rọ̀ anábì wa Yakub israeli náà là ń sọ mẹ́bàá mú israeliyat tàn wá ń pa rẹ̀ náà àwọn kan kí ló kọ wọn israeli làwọn náà jẹ wọ́n ní ẹnìkan wá bá bí malakul mawti sí ni bẹ́nìkan lọ́wọ́ bá wọn wọ́n bá wọn pé ìwọ Yakub mọ́lẹ̀dẹ̀ azahaba basọ́rọ̀ wọ́kọ̀ wọ́sá zahrak ما الذي أذهب بصرك وقوت ظهرك هو نبي يعقوب كيلو موجو يفو كيلو سي من آه mo rí bàbá kan mi ò rí rẹ́ẹ̀rí ó ti tẹ̀tàn ẹlòmí ọ̀rọ̀ àtẹ̀dí ẹ̀bá ìní ti tẹ̀tàn báyìí tí bá ń lọ ẹ́sẹ̀ bó rùkú ni tí bá ń lọ ẹ́sẹ̀ àkọ́dà kìí sọ̀rọ̀ abúké nìkan tó rí ìran èèyàn ìran èèyàn tọ́lọ́ ti dá ọ̀pọ̀ eh, gbogbo ìtúwọ̀ ọmọ òun ó tún rí gbé mi eh, lára ní èèyàn tí ó lójú méjì wájú tó lójú kan pàkọ̀ ìtúwọ̀ rí rí ó lójú méjì wájú báyìí wọ́n tún ní ojú kan ní ìgbàkọ̀ jẹ́sẹ̀ méjì báyìí ọlọ́run agbàgbé sí sẹ́ńtà kò sí ní méjì báyìí kọ̀ gbé ìkànlọ́fọ́ hmm, àárín gbogbo iná pánú ojú kan fìkàrí nàkọ́ ẹyọ kan tẹ́lẹ̀ ọ̀ àbí tó tilé tí mẹ́rin rí ẹwọ́n rìn dáadáa ó rí tó bá wá tó bá sáàjì fún ọba dáadáa ó rí ẹlẹ́sẹ̀ mẹ́ta ò tí rí ní ò tí rí ọ̀rọ̀ ń bẹ kò sí ìtọ́lọ́wọ́n ọba ò sí ìjú ọba rí lọ́wọ́ mà tọ́ láàrin yìí alábìwá Yakubu àríṣọ́lá tó wọ̀sẹ̀lá ńgbà tẹ́yìn wọ́n tẹ kọ̀kọ̀kọ̀ ẹni wá bí wọ́n lè rè pé kí ló mẹ́yìn ẹ kọ̀kọ̀kọ̀ tó wá dàbí ìgbà tó rùkú báyìí alábìwá Yakubu wá ń sọ wípé n tó mójú mi lọ òun náà ni ẹni tá wí náà ni kìí tẹ́lómí ní owó orún àbí ní owó orún tábọ̀ pé òun mọ́wó àbí ní ṣiṣẹ́ wẹ́dà hmm. tábọ̀ pé iná bí wọ́n fi ń wẹ́ẹ̀dì lọ́bọ́jú mi jẹ́ hmm. kò sí nǹkan kan ìbànújẹ́ ọmọ yìí náà ni nínú ẹ̀kọ́ tó lọ tí tó bá fẹ́ kí òun àtójú wọn ọjọ́ lo àlòkalẹ́ àfikọ́yà máa gbé ìbànújẹ́ kúrò lọ́kàn rẹ̀ nínú nǹkan tí bojú jẹ́ ìbànújẹ́ wà mẹ́ tọ́ ọba jẹ́ sí pé bọba jí láàárọ̀ hmm, hmm, hmm, ọdún mẹ́sàn-án rẹ̀ nǹkan dé nítorí òfin sùn náà tó fi jí tọ́ ọba ń ṣe bá ń lọ àwọn lójú ọgbòrú ẹ o ó gbòrú ẹ ọ́ lọ́ọ́ máa tọ́jú ojú láìpẹ́ o àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì òun náà lẹ́kún sísun ló jẹ́ sí pé àìsunkún ní Islam àìfẹ́kún sin lọ́run ní Islam pé mo wá máa jókòó pé mo fẹ́ sunkún sọ́lọ́run lọ́run báyìí o kò sínú Islam ó lè wà ní àwọn ẹ̀sìn ní ìjẹun àwọn máa takú ti kíníkà lọ́run jẹ àwọn sì máa jó sọ́lọ́run lọ́run jẹ ṣùgbọ́n ní Islam ẹnì kí n fi pé mo wá fẹ́ sunkún sọ́lọ́run lọ́run wá fẹ́ fi sin lọ́run kò sí ní ìjẹba tó bọ́ọ̀ bá ń sunkún pọ̀ a máa bójú jẹ́ o ìta àfi mẹ́lé èmi ṣe medical doctor ṣùgbọ́n nù kùránì náà láti bá tí wọ́n bá ní kí lọ́mú tó ju anábì Yakubu fi lọ àríṣọ́lá tó wọ̀sẹ̀láàmù in tó mú lọ náà ní ìbànújẹ́ inú ọkàn tó ti pẹ́ lára tọ́lọ̀hùn sí ti bá mú ìbànújẹ́ náà kú ẹlẹ́ẹ̀kejì ní pé wọ́n sunkún ah, tí bàbá sì fi sunkún bàbá mà ní tó bá fi lè sunkún kí ni yóò ṣe ń jẹ ah. yóò sun ẹ̀jẹ̀ òun ó sun ẹ̀jẹ̀ ń jẹ bàbá ní sunkún yẹn ah. tó bá ti sunkún jù ojú ìyá máa wíkì o tó bá sì mọ́ra tó bá tó ń bá lọ yóò lè lọ padà tó ní rí àmọ́ bákan náà bíyàn bá wá padà sí opposite ẹ̀bá kan náà ìwọ tó jù rẹ̀ ń sáìsàn díẹ̀ díẹ̀ tí ò tí lọ nítorí tí ò tí lọ máa lọ́dán jìnà sí nǹkan méjèèjì méjèèjì bóò ló ti jìnà sí báyìí jẹ́ onárin pé kọ́ ọmọ pé gbogbo tó bá ṣẹlẹ̀ mí náà lọ torí pé ẹlòmíín wà tó jẹ́ sí pé wọ́n kà fún information pé kíní kan àìsàn kan ti ń bẹ lára ẹ̀ díẹ̀ díẹ̀ bóyá ojú ń dùn ẹnu pé wọ́n fún ní pé kìíní máa ha tó bá ti ha báyìí ojú ọba lọ tán ìbànújẹ́ nù tòní torí ìdí eléyìí eléwọn àyàbá nù yẹn tó wọ́n wá ń bí ànábì wa Yakubu léèrè pé kí ló mú tẹ́rìn rẹ fi ra ọmọ yìí wa lọ bẹ́ẹ̀ náà ni rẹ tó wá látara ìbànújẹ́ bẹ́ẹ̀ kò sí tí tí èèyàn ọba gbé kò lára ojú rẹ̀ lè fọ́ etí rẹ̀ lè di kódà ó lè ya wèrè tí ó ní ma ìjọ kà máa sáná wọ́n gbé ọmọ tí ń sáná ọmọ rẹ̀ tó kún gbà kábàá ló ó ti tí ń sáná ńgbà tí ò kò lára ní sáná ń tàṣe hmm. ìtumọ̀ ẹ̀ annabi eh, wa yaqub alayhi salatu wa salam in to fa nan waqila wa fi hadith ja yaqub malakul maut wa qailan lahu wa taqawwasa dhahru wa hal dak dhukira an ya yusuf to gbogbo nti o wa tẹ̀lé sí annabi wa bi anna ni pé yaqub ló da mu di yusuf lọ láàrin ibi àti lọ láàrin yẹn ngba ta ti wa rí gbogbo ṣẹlẹ̀ ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí bàbá ikise yaqub alayhi salatu wa e ja wa lọ lé annabi yusuf báyìí kágbéyẹ̀wò pé kí lọ́sà wọn ṣé wà bóyá gbọ́ tí àyìn náà ò ṣẹlẹ̀ sáwọn ṣé àyà àṣàfà àláyà òkú tó ṣẹlẹ̀ sáwọn ẹ máa wò kí ni tí wọ́n sì máa wò kòrán náà lójúwe fún wa ẹ lọ wọ́n sọ́tù Yusuf bákan náà àyà 93 ẹnu tí ànábì Yakubu ànábì Yusuf ṣe náà ni ó ní ó ní sí wa wàhálí dákúrú kẹra án Yusuf alayhi salam ṣé òun mìíràn dáríkà sí wà kọ́ọ̀lù nípa rí títọ̀ lọ́wọ́ fàílù 93 àyà 93 wọ́n ní ànábì Yusuf wà sọ pé ẹ̀yin ẹ̀gbọ́n mi mo ti mọ̀ pé ẹ ti mọ̀ pé mi náà ni èmi Yusuf ẹ̀rẹ̀ tí mo ti gbà pé bàbá wa kò rí nà mọ́ kọ̀lálàáfíà tó nǹkan mọ́ ìyá ń jẹ yín níbi tẹ́ ti wá kí lọ́wọ́ ṣe ó ní ìdáhàbù bí kọ̀ mí ẹ̀wùlé ránṣẹ́ bàbá bàbá máa rìn tí bàbá gbọ́ pọ́ máa rẹ̀ kan bẹ́mì kẹtí wá kiri ká mú sókòtò sí ìsáré lébẹ̀ kí lọ mọ́ sí láàrin orin àà ẹ máa bẹ́wò mi jọ́kì náà ẹ̀wù fẹ́ lọ dáwà alálẹ́ jọ́kì náà aṣọ́rọ̀ tẹ ẹ̀wù fún aná pé àyàtò Yusuf ṣòkòtò náà kọ mẹ́wù sára mọ́ ẹ̀wù ń tiẹ̀ mm. ẹ̀wù lálùbáríkà ju ṣòkòtò lọ torí pé nǹkan méjì ló lè fi ṣe o lè romaji àbí mm. o sì lè wọ̀ ọ́ tí ó tàn bo ìdí rẹ̀ mm. ṣùgbọ́n ṣòkòtò kò sí romati ẹ̀ẹ́sẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ náà yọ́ máa jábọ̀ kò sí náà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ànábì àpò ànábì Yusuf ní dáhábù bí kọ́ ní sí ẹ máa mẹ́bù mi yìí lọ ẹlọ mú lọ ẹmú lọ bá ta ní ẹ fi wájú bàbá a bá ti délé ẹ Hmm, hmm, àbájúbẹ̀ a máa kẹ́kọ̀ọ́ jùbẹ̀ náà aláwájíhì hmm. àbí lọ́wọ́ pé àbí iná sẹ́n pé àwọn ìgbọ̀n tí wọ́n lọ náà bàbá wọn náà sáà ní nǹkan bẹ̀mẹ̀ náà ọwá ní ẹjù síwájú bàbá mi tẹ́ bá ti jù síwájú ẹ̀ ń pé ìwájú ẹ̀ wájíhì ń bẹ̀ wọn kìí ṣe iwájú iwájú báyìí iwájú gangan tí ojú wà ní àǹsọ̀ àyà alámàkánì làyìnì àyè pípítà bá ti yóò ti mọ̀ pé èmi náà ní kése fake Yusuf original Yusuf ìbànújẹ́ tí ń dà láàmú tójú ẹ fi lọ ẹ̀wù wọn wà lọ tíìtì ìbànújẹ́ inú ọkàn tí àìsàn inú ọkàn bá ti sàn tí bọ́dì náà sì kíni yọ sí ọwọ́ ní tọ́ba ti wá wọlé sínú ọkàn rẹ̀ tán kíni yọ tẹ̀lẹ̀ sí bàbá mi ìyá àti ìbá fi yóò jẹ́ nítorí ìrìnàpàá lẹ́ẹ̀kan náà májíìkì kílẹ̀ wọn mú jísà lélẹ̀ ẹnìkan ọ̀bọ̀lọ̀ tẹ̀wẹ́ wò ọwọ́ àlọ́ pé ẹ̀fà bàbá rẹ̀ tó ju ẹ̀fọ́ ọ̀yà èmi lọ́mọ ẹ̀mẹ́wẹ̀ ẹ̀fà mi síwájú ẹ̀ yóò rìnà padà kọ̀ọ̀nà mọ̀ òjíjà lélẹ́hùn làwọn ànábì ọlọ́run máa ṣe irú nǹkan jù wọn ó ní tẹ́ bá ti gbé sí wọn wájú ní yá ti bà sí rọ́ tẹ́ bá ti fi sójú ẹ̀ tán wà tó subhanallah ẹ wá máa kún àbọ̀wá ah, bàbá ò ní ṣe báwọn pẹ̀lú ọmọ ẹ bàbá ó lọ bọ́mọ ẹ ní ìyá ó lọ bọ́mọ ẹ bí ó wà níbi mo ti rí nǹkan mi torí kí n bá ní tẹ̀tẹ̀ máa fi ọmọ àbọ̀wá nǹkan kan tó lè pàdé ẹ ní ojú ọ̀nà kọ́mọdé òdélé mọ́ ah, òun wá ní kí wọ́n lọ gbé bàbá wa ìyẹn ni pé bí wọ́n bá dé bí wọn bàbá dé kò sí wàhálà ń gbàna ìyẹn ni pé bàbá níbẹ̀ òun bàbá lókè lọ́hùn ó ń sọ pé yá sàfà àlá Yusuf àbí ọmọ ń bí ó tún ti mọ̀ pé bàbá ń bẹ ànábìyẹ kó bò sí mọ̀ pé ọmọ ń bẹ kọmọ pé ń bẹ níbi kọmọ ọmọ ìbẹ̀ ọmọ pé ń bẹ kọmọ pé bí tọ́wà ní ẹ̀ lọ kọmọ ọmọ ma bí bàbá ó tún wá ránṣẹ́ sí bàbá pé ẹ bá sọ lọ ni ẹ wá máa kún àbọ̀ wà bá mi ní ẹ̀rí nǹkan náà máa gbé yẹ̀wò ọ̀rọ̀ yìí pẹ̀lú ánihun wakọ́ọ̀lá yá àtàbà ánihun wakọ́ọ̀lá yá àtàbà ẹ̀tọ́ lọ wọ́n bụ Yusuf bá kẹrin àtúnfẹ́wò ìṣẹ̀lẹ̀ Yusuf 99 tó sí bẹ́ẹ̀ náà àyà 99 wọ́n tó ń wọ́n náà tọ́ sí kọ̀rọ̀ àárín nǹkan bọ́mọ ẹ lọ́rin ẹ̀ ọ̀tọ́ ah. bá ti ń bọ̀ a máa mú kọ̀rọ̀ àárín ẹ lọ́wọ́ ọba sí ni ó torí fún ọmọ wa tọ́ bá ti wá àyà 99 nígbà náà nígbà tí bàbá tó wá dé bàbá àtàwọn ẹ̀gbọ́n wọ́n tún dé tí wọ́n dé sọ́dọ̀ ànábíwá Yusuf alayhi salatu wa salam ẹ̀sùn máa wo ní tí ànábí Yusuf wá sí tó bá pé ọmọ míì ni tó bá rẹ́ pé bàbá lọ́ba rọ́mọ ẹ̀ ní first time tó bá kọ́kọ́ rọ́mọ ẹ̀ kí ni ó ṣẹlẹ̀ sí bàbá àbíyàwó

yóò bá nù bí yóò bá fẹ́ wẹ́kọ́mù ijó náà ti ẹ̀ ijó ti wọn o ṣùgbọ́n lọ́dọ̀ lárúbáwá wọ́n fi kíṣìn wọ́n fi kọ́ wọ́n fẹ́ yí ọlọ́run ijó kíṣẹ́ lórí yọ́mà kíṣẹ́ lórí yọ́ta ma kíṣẹ́ Abdullah yọ́mà kíṣẹ́ mọ́tàlá yóò bá ẹgbàdùn ní ẹ̀rọ olúlù fún ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yẹ ló fi jẹ́ sí pé àṣà ti Yorùbá nù náà ní àárín nígbàtí ànábì Yusuf kọ́kọ́ rí ànábì wa Yakub alayhi salatu wa a máa wò pé kí ni yóò sì máa wá wò nítorí wọ́n wá sí kọ́ wá kọ̀m̀pẹ́ rẹ̀ sókè ó ní àyà 99 ó ní fàlà ń má dáfà ló ń lẹ́yìn abáwẹ̀yìn wọ̀kọ́ àti nàìjíríà náà bí mísírọ̀ ń ó pé ẹ máa wọ nàìjíríà àmì ọlọ́kọ́ bá a síbẹ̀ ká ìfínà làwọn èèyàn wọ nàìjíríà yìí. bíyàn bá travel out bá ń bọ̀ wà lé bá kọ́ di airport ó wọ́n pé ẹ́ àtọ́dénú náà yìí nìyẹn já. nítorí nìyẹn ọjọ́ kọ̀ọ̀kan máa rí kí ó ti kọ́kọ́ máa bàyẹ̀ rò pé ẹ́ èèyàn lọ obìnrin lọ́pọ̀ mẹ́ta papọ̀ sẹ́yìn ìwé ilé ẹ̀ ìṣẹ́bí tí àti máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọwọ́ àdójú ẹlẹ́gba lẹ́kọ̀ọ́ àbóde àwọn ìmìnrin yànàpájà kankan àwọn oṣòdì ọwọ́ òdì tí gbogbo ẹ̀ ń lé tí ń gorí ara wọn tí gbogbo ẹ̀ ń lọ kánkánká ọmọ pé nǹkan tẹ̀lẹ̀ ọlọ́run wọ́n lọ sí mísírà báyìí pé tán sọ pé tó ní ojú kò lówó mísírà ayé àwọn ọmọ àmì ọlọ́run kọ́ wa mú nàìjíríà kó ṣe àwọn ará abẹ náà ní àmì nínà gbogbo nǹkan tí ó fi jẹ́ ká máa rí àmì nínà sí ọlọ́run bá wa pèsè sí nàìjíríà àwọn ẹni bú tí wọ́n ń ba bẹ̀ jẹ́ ọlọ́run bá wa ká wọn lẹ̀ gbogbo ọ̀nà tí wọ́n rìn tí wọ́n fi ń bà jẹ́ ọlọ́run mọ́ dínà mọ́ wọn ọlọ́run àwọn ẹni rí tí wọ́n fẹ́ tún lù sí ọlọ́run bá kún wọn lọ́wọ́ ọlọ́run bá wa ràn wọn sí kó wọ́n wá jẹ́ kó dákàlù àlà Yusuf ńgbà tí bàbá àti ìyá wọlé àtàwọn ẹ̀gbọ́n àwa ilẹ̀ ìhìn àbàwọ̀yìn dédé tó ṣe fábúrò rẹ̀ inú ẹ̀ ló ṣe fún bàbá àti ìyá tí ó ṣe fábúrò rẹ̀ àwa ilẹ̀ ìhìn àbàwọ̀yìn the same thing náà ló ṣe fún bàbá àti ìyá ẹ̀rí nǹkan tó ààfin máa ma pé wá kọmpí àti ànábì Yusuf lọ́dọ̀ ma Yakub lọ́dọ̀ iná máa aṣkú bá sí wà husni ọwọ́ afẹ́ ìdábẹ̀ ni bí ó sọ pé ànábì Yusuf ò ní bànújẹ́ ní tiẹ̀ ọfẹ́ ìdábẹ̀ nípa pé kò rí awa àwáyìn ọkàn rárá ẹ má bọ ọkùn amára ọtọ́jú wọn ó fún ẹ special place kò kó wọn má àwọn ọmọ ah, nígbà bá débẹ̀ náà á bá àti handle àlejò eh, gbogbo àlejò àlejò bákan náà ni wọ́n mọ́tì tí wọ́n bákan náà bí ṣe rí náà ló wọn ah, torí di ìṣẹ̀lẹ̀ yìí fi wáyé pé ànábì Yakubu ní ojú wọn rí jùlọ ju ànábì wa Yusuf alayhi salatu wa salam. wọ́n nígbà wo láàmà mà tí a bá ń sọ pé onílà kẹ́yìn ènìyàn tí a bá ní nínú mùsíbà ilé àti mùsíbà ilé ìwò ló gbéra wọn mi onílà káyè èèyàn tí ìbànújẹ́ ń bá mú wá báyìí eh, ẹni tí ìbànújẹ́ bá ní ìsìn tí ń tàkìtì lọ torí ìbànújẹ́ tà tàkìtì lọ ni àà tàkìtì máa ó ní ẹjọ́ wọn tàkìtì kó wọn sá dánù orí nǹkan wá ẹni kéjì ìbànújẹ́ bá òun kàn sáà ọkàn gbára dálẹ̀ ọkàn fún làtẹ́ni bí ọ̀nfà ọ̀nà wọ́n ti fẹ́ òun gbé tòun ti bàjẹ́ kí nǹkan nǹkan tí wọ́n bá bẹ́ẹ̀ lè rè pé nínú èyí tí ń fò òun àtẹ̀tí ń tàkìtì lọ ta ni mùsíbà rẹ̀ lágbára jù kò ní ìdíkọ́ oṣù èméjì <laughs> ó ti mà àwọn ẹni onílàákàyè ọmọ george látara ìṣẹ̀lẹ̀ ipa tí bá ń jáde látara àbànújẹ́ tó ṣẹlẹ̀ sí kálukú àti eh, lágbájá àti làkásìgbè látara ẹ̀ lójú máa bó ṣe tóbi tó láfi ń sọ yí pé ń tọ́bà nábi yakub tọ́wọ̀sẹ̀lám kọba yusuf àríṣọ́lá tọ́wọ̀sẹ̀lám ìbànújẹ́ tó mójú lọ tó tó mú ẹ̀yìn tẹ̀ kọ̀kọ̀kọ̀ tó jẹ́ kí ẹran sákù lára egun tí gbogbo ẹ̀wà ń mì ẹ̀ ò rí pé bíbànújẹ́ bá báyàn gbá mi ẹran ó sì sákù lára egun ara ó rí tó bá gbẹ́sẹ̀ lẹ́bàá ó rí pé ẹran tí ń bẹ níbi ìtàn rẹ̀

àbí apọ́n máa dẹ́sì láàrù apọ́n bí ọgbà ọ̀kárì apọ́n bí wọlé ní ànábì Yusuf alayhi salatu wassalam ojú ọ̀fọ́ àwọ̀ tó ń dẹ́sì àbí nígbà àyàn bá níyàn níbànújẹ́ tójú ẹ̀ sí ìdá kòròrò tí lọ́ fi ń dà ń ta fírífírí lára rẹ̀ tí gbogbo ẹ̀ sí gbáadá tí ó rẹ̀ tutù tó dúdú tí gbogbo ẹ̀ níbà téyín ẹ̀ funfun wẹ̀ẹ́ ẹ̀rọ pé àìlè yóò níbànújẹ́ òun tó wẹ̀ àbọ̀ níbànújẹ́ àà nọ nọ nọ ọ̀tọ̀ ní èyí kà ń wá ẹni tó níbànújẹ́ ní kíni là ń wá ẹni tó wí nìyẹn ah, آه. هذا نقرر بأن يعقوب أكثرهما عليهما السلام آه. وأما ما قرأت من الفال يصبح الجب آه. وفتنة امرأة العزيز وفتنة السجن فأمره أهون من أمر يعقوب gbogbo tó ṣẹlẹ̀ sí anábì Yusuf gbogbo ṣẹlẹ̀ mẹ́tẹ̀ tata kala náà ni ẹ̀yìn kò jẹ́ kò tí ẹ̀wọ̀n kankan nu tọ́ba anábì Yakub àríṣọ́nà tó ṣẹlẹ̀ náà. ẹ̀jẹ̀ bá bíọ́lẹ̀ rè pé kí lọ́ba tá a fi ní tiẹ̀ ẹ sọ ọ́ lọlẹ̀ ju ti anábì Yakub la bíọ́lẹ̀ rè pé oríkì anábì Yakub méjì ló gbogbo oríkì anábì Yakub ló yí padà èwo ní oríkì anábì Yusuf tó yí padà. Ah, ó tún rẹwà sí ni anábì wa àríṣọ́nà tó ní Sahih Muslim ó ní àìnà ah, hadith anas radiyallahu anhu anábì sọ pé sallallahu alaihi wa sallam nígbà tí ń ti mìíràn ìjìlọ́wọ́ jáde òkè tí sámàbí tí yusuf wà alayhi salatu wa sallam ó ní fàyídà anábì yusuf sallallahu alaihi wa sallam ah, idha huwa qad u'tiya shatru al-ihsan orínkì báwọn ti bí òun ti rí anábì yusuf lókè báyìí nígbà tí wọ́n rí yusuf báyìí ah, anábì Yusuf ló mú ìlàjì gbogbo ẹwà tí mẹ́lá yìí gbogbo ẹwà nǹkan dá ọfáàrin ó ṣe rí ogúnrégé ọdá kìíní kan gbogbo ẹ̀ pátápátá gbogbo ẹwà tọ́lọ ń dá láyé àwádá méjì ìdá kan bẹ̀ àwa kò fún Yusuf àrísọ̀rọ̀ yẹn ni pé ojú rẹ̀ lókò gbogbo ẹwà tí máa ń jẹ́ kí ojú ọmọ pé ojú lẹ́wà òun lókò gbogbo ààfẹ́ 50% 50% wà ní gbogbo ọmọ ádámà wà ń pín lò láti jọ́tọ́ lọ́n ti dáyé ṣe orí nǹkan bá wọn bí wọ́n rẹ̀ ṣe lò náà wọ́n rẹwà ní níjọba àwọ̀ tútù náà ni gbogbo ẹ̀dá náà ni ó fi wáyé pé ìbànújẹ́ tọ́dọ́ tí wọ́n kò tó tí ọ̀dọ̀ ànábì wa Yakub àríṣàlá ah, mo tó bá nà káfí tó bá nà mhm. mm. ẹjá béèrè masala kambẹ̀ nígbàtá ní ànábì Yakub ní ojú wọn rí ju ànábì Yusuf lọ tẹ́bátì ní káfí wá léèrè pé ànábì olókìkí Hmm, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn a máa sọ pé Yusuf pọ̀ ju Yakub lọ lókìkí bẹ́ẹ̀ ṣe ẹ mi àbí ẹ ẹ sọpọ́tì mi ní òkìkí ara nǹkan tó fi máa mà náà ni wípé sísọ táwọn èèyàn fi ń sọ gan Yusuf mélòó lọ́mọ wà kọ̀mpíà rẹ̀ sí Yusuf tọ́mọ̀ ó lẹ́ lómi ìfẹ́ sọ Yakubu tó kọ àwọn àgbà wípé àwọn àgbà ní a máa jẹ <laughs> Yakubu ṣùgbọ́n àwọn ọ̀dọ́ ní máa jẹ <laughs> Yusuf orí gbà ìwọ náà bí àwọ̀ ẹlẹ́rìí tí àwọ̀ ẹ bá diwọ́ ti tẹ̀nu tó ní ọmọ nínú tó lóyún lọ́wọ́ kọ́ wá lọ fún ìwọ ìyàwó mi mo fẹ́ kọ́ ọmọ ẹni tó lókìkí tí ó náà nìyẹn o ìwọ ìyàwó mi ẹja sí mítìn tó bá jọ́kùnrin a ní ká mú Yakubu tàbí Yusuf ìwọ wá sọ pé máa rò sí sí dọ́là hmm, tó bá dọ́là kọ́ wá bá pàdé bí kí ló rò sí ó rí pé majority obìnrin kí ni ó mú hmm. ah, Yusuf lókìkí ju alábẹ́ ah, Yakubu lọ àìsàn lọ́dọ̀ ọmọ ayé hmm. ah, ọwọ́ rẹ̀ bẹ́ni pé ẹ̀kọ́ kan àwọn èèyàn náà tún fẹ́ràn ẹ̀ ẹnìkan ní tọba sọmọ ẹ̀lẹ́yìn Yusuf àwọn èèyàn rẹ̀ ẹ̀tọba sọ ní Muhammad nǹkan sọ́lọ́lọ́ àríwọ̀sẹ̀ ìyẹn ló jẹ́ pà ní gbarú ilé ń gbọ́ bá a ti ń sọ iná Yusuf ti ń jalè ń bẹ̀ àbí ẹ̀hún kún gbọ́ mi náà bóyá máa ń ń jẹ ọmọ yahoo ti ń jẹ́ Yusuf ń bẹ̀ ní a bá tu káàkiri àárò lè àárò mú ti àárì lé ọtí àárì lé Yusuf lòun ṣe Yusuf ń ní Yusuf àbí yéṣùfù àwọn yéṣùfù làwọn ilé mu èyí tó máa ṣe ìsìláàmù dáadáa tó dúdé dí á ní Yusuf ara àwọn tẹkiníkì dáàtù máa ń ju àwọn orúkọ tí ọba ti tó bí ọba ti ro tó ń jẹ́ bẹ́ẹ̀ nù ní hmm, àbá ń jẹ́ <clears throat> tí ń jẹ́ kílógún ẹ̀ ń jẹ́ ń mọ̀ wá yá àwọn àbá pé rádaràdà ní ìsìn kí láàmà pé ràtàkì ràtàkì láàmà pé bẹ́ẹ̀ ni ọmọ ẹ̀sìn wàfà ọmọ ní alájì ràtàkì alájì ràtàkì ni bẹ́ẹ̀ náà ni Abdul Wahab tí bá ń ṣe dáadáa ẹ máa pè ní Abdul Wahab wàábì ni wàábì wàábì bẹ́ẹ̀ni ara àwọn kí ìtàfi máa sayé nìyẹn especially wà fáà tó jẹ́ sí pé oríṣiríṣi ọ̀nkàbá lọ́wọ́ bá pàdé ọkàn bára rẹ ni pé àṣàpè ló pẹ̀ náà èyí tó gbé sí ènìyàn ọ̀run ìdáná ní okòrò ìjà abdulrasaki ẹ̀yìn kọ́ èyí ìpínlẹ̀ wọlé ewé iṣẹ́ abdulrasaki ń tẹ̀ ọ pé àwọn aláàjì rasaki wọ́n ti dé àwọn náà ní ba àwọn náà ní ààrẹ mùsùlùmí ilẹ̀ kìnnìkan kìnnìkan sápè ní aláàjì rasaki ẹ̀ ọ́ fi ẹ̀ máa ní kí lọ́ba tó ń àmọ́ máa pè ṣùgbọ́n eléyìí ìsìn tí yàn máa pè ó pẹ̀ dáadáa kí ló fà á chain ló wà lórí ẹ̀ pàǹpàpàǹpà yìí àwọn abdulrasaki gbé chain sí ọrùn àwọn rasaki náà máa fi ṣe báyìí náà lọ́mọ ti àwọn obìnrin náà lóbìnrin kan jẹ́ nẹ́ẹ̀mẹ́tùlọ́ lọ́bá ti rìn òhò káàkiri jílẹ̀ ẹ̀yí kò nù ẹ̀yí sí líma líma líma ni àlímátà ẹ̀yẹn

ẹnìkan ní ọ̀rọ̀ ìbejì ní wọn tán irọ́ ni ọmọ jọra wọn tán irọ́ ni ọlọ́run ìka ìka gan ìka wàrà àwọn èèyàn ẹ̀rí pé àwọn kan wọn pẹ́kípẹ́kí ọlọ́run tún fòpin ó rí pé wọ́n ń ẹ̀yà méjì tó wà lẹ́gbẹ̀ẹ́ ara yẹ wọn tán ó lè rí nǹkan méjì ojú rẹ méjèèjì kò

náà ìdáhùn náà ni pé Yakubu ìṣẹ́gbẹ́ Yusuf lọ́nà kan àríṣọ́lá tó ah. àwọn ọmọ akẹ́kọ̀ọ́ mẹ́ pé òkìkí kọ́ ní máa òkìkí nìkan káà máa lò láti máa fi pé lágbájá ju lágbájá lọ ah, ẹlòmí ò lókìkí kankan kì í bẹ́ẹ̀ ṣẹgbẹ́ gbogbo àwọn tẹ́ǹkó kìkí wọ̀nyàn. àwọn ìyàkúbẹ̀ ṣẹgbẹ́ Yusuf àìsàn àti wọ́sẹ̀ràn ìgbìmú jìnà ti gíní ó jìnà tẹ́nu agbárí ti jìnà fún àfáì tó ma pé imú rẹ àti etí rẹ súnmọ́ ara rẹ ó lè rẹ rẹ bá ti bá sáré wọ́n sọ fún ọ pé igi jìnà o ọkàn tùmọ́ra wọn gbangba lọ́ọ̀kan bá ní ọkàn tùmọ́ra wọn gbà ọ yà fi ahọ́n rẹ kan mú rẹ ńgbà náà káwó kò tí ẹ lè ṣe àti bàbá ahọ́n rẹ lóko ọ anábì Yakub tabi anábì Yusuf alayhi salatu wassalam àwọn onímọ̀ tírìtì ẹ̀wọ́n yẹ̀wò àwọn fi anábì Yakub wé anábì Yusuf àníṣọ́ra ọ̀nà jìn pọ̀ ó jìn nítorí ìdí eléyìn ba mu Eh, afẹ́ kí ó láàrin bẹ̀rù ó ní anábìwá eh, yakubu sọ fáwọn ọmọ rẹ̀ pé ìhàbú ẹwà lọ eh, ẹwà lọ wọ́n ma mi wá wọ́n ní anábì yakubu pàwọn ọmọ rẹ̀ láti gbé ẹwà ń bọ́ lọ wọ́ ọmọ mi wá gbogbo ẹni tí ń gbọ́ wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ látẹ̀yìn yọ́ ma rò pọ́ ma bú ah, Yusuf àbí fọ́mọ rí a máa fẹ́ pa àbúrò ẹ̀ àwọn ọmọ burú ni wọ́n mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ eléyìí ọjà máa pé kí ló kọ́ wọn ọmọ rí ni wọ́n wọ́n sàṣìṣe ní tó sì lò wọ́n tábí sàṣìṣe ọmọ ọmọ ní tó fà tábí sàṣìṣe yẹn bàbá sọ fún wọn yí pé zahabu fàtàhásàtò bàbá lẹ́yìn ọmọ mi ọyá ìdìgbàdìgbà yóò mo ti pèyìn lókọ níbẹ̀ tí ó jẹ́ lánàá bá hmm. ti túmọ̀ ọ̀rẹ́ ẹ̀dí bá ti gbọ̀n kálukú múra ìrìn àjò tí èsì àyìn sí Kánò hmm. kì í sí àyìn sí Ghana hmm. ìrìn àjò tí èsì mọ́tò kò sí títì a máa lọ́kọ́lọ́kọ́lọ́ lábẹ́ gínú kọ̀rọ̀kọ̀rọ̀ bí ọ̀nà ojú gbọ́ ọ̀nà nǹkan kàtà máa rìn lọ sóko náà ni ó yà wá máa lẹ máa wá ẹ máa wá ni wọ́n tó ní àmà wà tí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ bákan náà tí wọ́n ní wọ́n wá wá lọ yìí àwọn náà ni wọ́n sábàbí táwọn òfin rí mọ́ àwọn yẹ kí wọ́n lè yarí pé bàbá ọ̀dá àyàrí fún gbangba a sì bẹ̀rẹ̀ nípa àwọn àlọ́ àbí tàbá ti dẹ́yìn kùlé àkàgbà ti àlọ́ ní mọ̀ bá ti fi bí oṣù méjì àwàrí pé ah, bàbá ààrí o <laughs> mo fi sọ fún wa pé má fojú burúkú wọn ẹni tó mú ẹsìn tí ẹ ti àmà gbọ́ padà ní tó mú ẹsìn tí ẹ ti kọ̀sẹ̀ tí ò lè mú ẹni kí n ṣe sẹ́kùl ìsìláàmù níbẹ̀ bí ẹ̀ tí wulẹ̀ òjẹ́ sẹ́kùl ìsìláàmù tó ní tó ṣe wọ́n tí wọ́n fi ṣe tí wọ́n ṣe hùn tó bá ṣe àwọn sẹ́kùl ìsìláàmù náà àwọn ojì sọ́fẹ̀ hùn ìwọ́n ni kọ̀ọ̀kan máa rìn lọ́nà tó fi ní tó ṣe wọ́n òfin ní rọ́lù ọ̀ tó bá ti lè rọ́lù yàn báyìí ah èyàn ní mọ́tí yàn ti mọ́ kàn máa lọ ní fa àá máa débẹ̀ tọ́ bá yà padà ẹ̀hẹ́ wọ́n tẹ̀ láṣẹ bàbá wọn kìí ṣe lè lákọ̀ọ́kọ́ o ilé àbú bá hásítà só ti àyàdá wà nú ẹ̀yẹn kìí ṣe lè lákọ̀ọ́kọ́ o tí bàbá wọn bá sọ pé ilé àbú ilé àbú wọn ìtakò yẹsà náà ti fún bàbá gbogbo orú ẹ̀ náà ṣẹlẹ̀ wọ́n ti sí bẹ́ẹ̀ wọ́n lọ wọ àyà 67 nínú tó rábìlì fún náà àyà 67 ó rí gbé ọ́nà pé wà kọ́ láyá bà níyà látàdé kòlù mẹ́rin bádẹ̀rún wà ẹgbẹ̀rún wọ́dẹ̀kòlù ní àbúwà ní mútàkà wọ́n sọ fún wa èèyàn máa mi tẹ́ bá dé káírò tẹ́ bá dé mísírà ẹ má wọlé lójú ọ̀nà kan náà ẹ pínra yín lẹ́yọ lẹ́yọ ọmọ rí tó bá ti gbọ́ ọ̀rọ̀ ẹnu bàbá ẹ kò ní ẹsẹ̀ máa bèèrè ah, bàbá kí ni díẹ̀ ẹ rí nǹkan wọ́n sì dá bàbá wọn lóhùn wá lọ wáyà sixty eight níbẹ̀ náà lábẹ́ rẹ̀ wá ní wà lámà dákàlú àmàrọ̀hùn àbòhùn ولما دخلوا ولما دخلوا من حيث أمرهم أبوهم من حيث أمرهم أبوهم كلام ما تقول فما بلوا على عملنا أمالي نواء láàrin náà ní ìzáàbú fata hasasu min Yusuf wa akhi wọ́n dáhùn náà lójú ẹ̀sẹ̀ náà nígbà gbọ́ وهذا يدل على أن الذي حملهم على الكتاب من يوسف هو عامل خارجي من أجل أبا ní kí ló wá mọ́ wá hùwà tí ọ̀dá sí Yusuf tí wọ́n wá lọ gbé Yusuf pa àwọn fẹ́ lọ pa àwọn kí ló mú àṣẹ bẹ́ẹ̀. wọ́n ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń jọ́nà ẹlẹ́sù kan lọ́wọ́ ló kó bá wọn láti tà kí ló kó ẹlẹ́sù náà tọ̀gùtù làwọn pè tọ̀gùtù àṣetánì kan tó kọ rẹ̀ ń jẹ́ hasad hmm. ọmọ púpọ̀ tí sùn jẹ́ ọ̀pọ̀ nínú oko èso ní hasad èyí tí gbọ́mọ́ láti ìsì wa bẹ́ o ah. òrẹ́ lómi ilé mi ó jẹ yọba máa káàkiri jẹ hmm. ah, dókítà yẹn má tún sọ wípé oko èso hasad Eh, hasad hasad eh, nínú àwọn oríkì kápè lóríkì ń gbà náà nínú àwọn oríkì èṣù hasad wà mẹ́ ẹni tó bá ti lè gbé hasad sára èṣù ó lù ọ́ kí ni hasad kìí ti kìí ń wo hasad kìí ta kẹ́ni má ní tẹ̀m̀bẹ̀lẹ̀kún oníyànpọ̀ ní hasad ẹni bá ti ní hasad lára ó ti ní oríkì èṣù lára nù so èṣù ó lù padà.

ní tó se wọ́n ló ṣe wọ́n tí a ti ṣe jẹ́ ṣe ìwọ náà ní kọ́ kàmá sọ́ra rẹ̀ kí n tó ṣe wọ́n kọ́má sí gẹ́ni kọ́má sí wọ́n kọ́má sí se sí naam lọ́ọ̀mà yí pé kìíta tó ń wo nì tọ́bá ti lè wọnú ọkàn èèyàn a máa fọ́yàn lójú ọkà máa rí pupa ó sì máa pè funfun ẹni tó ń bínú ẹni ìsìn ọlọ́mọdé àwọn obìnrin èèyàn ọba ara káà ńlá kan káà ńlá tó jẹ́ sí pé gidi ọba tẹ̀ báyìí ló gbé sí gbé sókè tó gbé káà yẹn sókè báyìí gbé yẹn sókè báyìí ó dẹja ó di fúrísà ní ọgàn sínú ọkọ̀ ọkọ̀ tó lálàáfíà wọ́n já ní rọ̀bà àbí táyà rọba, kílẹ̀ ń gbé tí a yakú lára níwú agẹ́rẹ́ ọkọ̀ ní ó sì bínú ẹ̀ lọ́bá ẹgbẹ́ ilé lọ́wà àbí lọ́bá gbé mọ́tò dé lọ́bá páàkì síwájú ilé rẹ̀ ọ́fẹ́ yọ̀ fọ́ wípé ẹ̀mí tí má ti gbé wọlé ní kí kọ́kọ́ páàkì sí ọ̀dọ̀ yìí tí mi náà lọ́wọ́ gbé agolo síwájú ilé mi ẹjọ́ ìrìnà pé máa ń gbé pàǹgólẹ́ kú òjò ọ́ta ní ọjọ́ ẹgbẹ́gbẹ́ ojú ẹ̀fọ́ àbí ọ̀fọ́ kí ló mú fọ́ kìíta àwọn ìbá náà ní pí ọ̀tá ẹni ipa ojú kíni ojú ẹgbẹ́ ẹ̀kẹ́ rẹ̀ bí sin kábáyì lọ́kàn lè ra kábáyì ló gbé wọlé dégbà ọ̀yà ló sì pa wọlé bọ́ọ̀ ti wulẹ̀ kọ́ dáa tó wọ́n yẹ̀yẹ́ rẹ̀ ni wọ́n yọ̀ pé kí ni ìwú ń tọ́ dáa yọ́mọ̀ wò bí ọ̀dáa gbogbo ń tọ́ rẹwà kò ní ẹrẹwà mọ́ ojú ẹ̀ fọ́nù ọlọ́run fi kìí ta kọ́mọ́ fi sínú ọ̀ràn tiwọ́ nǹkan tá a máa wá ń bẹ̀ ni o nítorí tí fẹ́ máa tọ́jú ara rẹ ànábì kọ́ wa sọ́ọ́lá ọ̀sẹ̀ sẹ́ńtì tí ò sí lára rẹ̀ bá sì ń bẹ lára kálukú bá sì ẹran ẹni bá sì ẹran ni o sọ́mọ bá sì tí ń bẹ lára kálukú ni tí kálukú wá tóbi ju àwọn lọ tẹ́lẹ̀ kéré bọ́bá ti kéré tó ní oṣù nílò ọ̀tọ̀ tẹ́lẹ̀ omi tóbi inú ẹ̀ sáà máa bàjẹ́ ní tọ́ba ti lórí ẹnì kejì níbi kí ló dé tó wá lè déhùn ní ẹni kankan ní ó máa bì wọ́n máa tọrọ àdúrà àkọ́ aládùúrà rẹ̀ tọ́ba yá padà. ibà ọmọ tán hábìlì àti kọ́bìlì ibà ọmọ bàbá kan náà ní ọmọ ìyá kan náà làwọn àwọn ọmọ bá ọba kan làwọn Yusufu yìí ti wọn ọmọ bàbá lásán èyí tó ọmọ ìyá kan náà wọ́n wá sí Yusuf bí wọ́n ti sí àríṣọ́lá tó wọ̀sẹ̀lá ọwà ma ọmọ ìyá kan náà àtọmọ bàbá kan náà tí ó tún ti pọ̀ lórí ilẹ̀ tó báyìí nígbà náà kọ̀dẹ̀ sí sí competition ma bí competition náà ni má bí kéta jù náà ìgbé ààrẹ ah, mi lọ́yẹ kíkí ní ọ̀tẹ́sì lọ́wọ́ gbé olùsíṣẹ́ kò sí competition yẹn mélòó níbẹ̀ lórí ilẹ̀ ńgbà náà tó ń ti bẹ́ẹ̀ náà ìyá kan náà olùbá kan náà wọ́n mà síra wọn léṣe. kìí ta náà ló sì bí tó fi pa ẹ̀rọ nìkan Suratul Maida sí Kùránì àyà 27 ọlọ́run bá sọ pé wàtí lára lẹ́yìn nàbà àbúrẹ́ àjọmọ̀ فاستقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لا أقتلنك nǹkan dé ó tún kọ̀ǹfàmù ẹ̀ kọ́ọ́lá là akùtùlánà oní wúlẹ̀ òkè ìtumọ̀ ẹni ẹ <laughs> wúlẹ̀ kí ni láàkùtùlánà àkọ́bílà ah, ní máa pa ìwọ habila, ma pọ́ àpọ́lẹ̀ kan náà ni léde pé wọ́n máa kú díẹ̀ díẹ̀ máa pọ́ tó kù fínfín ọ̀ lè jí mọ́ kí ló mú tí ṣe bẹ́ẹ̀ nínú àyà tààtì náà ọ̀wà nífàtọ́ wà á ti dáhùn ẹ máa ti kéta máa sọ́ọ̀tì padà náà ẹ máa ti kéta ẹ máa fọwọ́ bólẹ̀ padà náà náà ìwọ̀n bá ní إذن الأمر هنا بالنسبة لإخوة يوسف أهوى من ذلك من وجوه العبادة نعم àwọn ọmọ ya Yusuf àwọn ọmọ bàbá kan Yusuf tí wọ́n sàn ju ti kẹ́yìn lọ ju kọbílà lọ tó ti bẹ́ẹ̀ náà kọbílà yìí tó pa ẹ̀gbọ́n rẹ̀ yìí tó pa ẹnìkejì rẹ̀ yìí ìyẹn ní kí lọ pa kí lọ́pàá tí ipa àwọn èèyàn máa pàtà pé obìnrin ni kìí tóbìnrin o kòránì ọ̀tọ́ obìnrin o ìsìláìlì yá ti lélẹ̀ o ọ̀túnkù bílà min ahadihima wà lámúyútà kọ́ bẹ́ẹ̀l mínàl àhà ní tó bí náà ni kòránì ti gbé wá fún wa nígbà ọlọ́run gba iṣẹ́ ẹnìkan kọ̀ ẹni kejì wá ń sọ fún pé innama yataqabbalu Allahu minal muttaqin kan la tí wọ́n gba tèmi tí wọ́n gba tiẹ̀ tí wọ́n náà bá fẹ́ kọ́ gba tiẹ̀ lẹ́ẹ̀kejì lọ ọlọ́run tó wá mú ẹ̀sìn ọlọ́run ti kíni yọ gbà rẹ̀ fún náà ní ni wọ́n àkọ́kọ́ náà mi ò tí ẹ̀fọ́ igbó pọ̀ nǹkan pé fi bẹ̀rẹ̀ ọlọ́run kan láàkókò lánàá nípa ọ́ ni wọ́n ti lè ọlọ́run ti lè gbẹ̀sìn ti ẹkọ́ mọ́gbà tèmi lórí ẹ̀sìn ní bá ájà sí wọn lórí gíní ẹ̀sìn ìyà tí àwọn tọ́lọ́run pé mo gbẹ̀sìn ti ẹ̀mí ọgbà tiẹ̀ nígbà tọ́ a gbọ́dọ̀ fi wé ọba kan Yusuf alayhi salatu wassalam náà kí ló fà torí pé àwọn ọmọ àwọn ọba àwọn tí wọ́n wà pẹ̀lú ànábì Yusuf ayé sọ̀rọ̀ tí wọ́n yìí sọmọ ìyá ọmọ bàbá ọmọ bàbá lásán ni wọ́n hmm. ṣùgbọ́n kọ́bílà yìí ọmọ ìyá ọmọ bàbá ló fún Habil naam láyé kọ́bíl kò sẹ́nìkan tó pààyàn rí ah, òun lọ establish pípààyàn ló fi jẹ́ sí pé ẹnìkan ò ní pààyàn lórílẹ̀ ayé ìlàkèyàmì sáà àyàfi kọjá sí pé kọ́bí làwọn máa gba ànígbèrè wọ́ọ̀dù mà fáyìn yọ́ máa gba fáyìn ìjìyà lára ẹ̀jẹ̀ gbogbo ẹni tí wọ́n bá ti pa lórílẹ̀ ìlàkèyàmì sáà ẹ̀yàn torípò ńlọ dálẹ̀ ìwọ náà sọ́ra ọmọ dantí ọ̀dálẹ̀ gbogbo ẹ̀yin ń bàbá alásàlá tó tẹ dálẹ̀ yìí náà sẹ́yìn ó ti kú ń tiẹ̀ ọmọ rẹ tó jogún ẹ̀ ọmọ rẹ náà tún fi wà sí ọ̀nà tó jogún fọmọ ọmọ rẹ aburúngurí ara wọn fọnu ẹ̀ńtọ́dá sọ̀látù fàtì ní ìsìn sẹ́yìn pé nǹkan ṣe ẹ̀ńtọ́dá sọ̀látù sánásáná lẹ̀ ní ìsìn sẹ́yìn pé nǹkan ṣe ìwọ náà tọ́ dá sọ́lẹ̀ àlà àwọn ọmọ ìwọ̀n náà ti ládàkúdà alẹ́ o láwọn bá àyàn táà ń wí náà ni ó ti kọ́kọ́ kún gbà kan àwọn ẹgbẹ́ kan sì jẹ́ wọ́n ìsàn dáálẹ̀ padà pé wọ́n tún ti padà lọ́bá tún di àǹlá àṣàlá tó jọ sunday sunday tó mọ́ta tí ọ̀dálẹ̀ o ẹ̀mà títà tí ọ̀dálẹ̀ ọ̀dáràn ǹtọ́dá ni ọ̀dálẹ̀ kó lè bà dàpọ̀ ẹ̀kọ́ bí ilẹ̀ níbẹ̀ níbẹ̀ ń sìn yọ ọmọ jìyà lọ lórí gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan tí wọ́n bá pa kò sí mọ́ sí ṣùgbọ́n ń lọ establish ń lọ dálẹ̀ ń lọ create bí wọ́n ti ń pààyàn ọlọ́run làwà o eléwu báyìí ni àwọn àwọn òwípé èwo ló burú jù ni ẹ o ti kọ́bílà wọ́ọ̀sì ju ti àwọn ọba kan Yusuf láàrin sọ̀rọ̀ àti wọ̀sálàm àwọn ọba kan Yusuf gbóyà fẹ́ pa Yusuf dàrẹ́ wọ́n ọ̀pá o wọ́n wọ́n kàn sí nǹkan tí wọ́n rò yí pé táwọn bá jù bẹ̀ látara bẹ̀ tí ọ̀bà ló ń jẹjẹ tí òró mímú ah, ibi tí wọ́n parí sí náà ibi ikú náà ni ṣùgbọ́n wọn ọ̀padà rẹ̀ wọ́n sì lọ́gbọ́t opportunity àti má dàgé lórí ń jọ náà kúkú sẹ́nì kankan bẹ́ẹ̀ àwọn ẹnìkan náà wọ́n wà ń bẹ̀ bóyá ẹja gé lórí káti ẹ̀pá gan káfẹ̀jẹ̀ yí ara sọ eh, rẹ̀ káwá lọ mú han bàbá gan sẹ́ẹ̀mà pé àbí àbí àti wọn lé síjọ́ náà ni tẹ́nìkan sọ pé káyẹ̀ mọ́pa wọn pa wọ́n kà jù bí kan ni wọ́n tún wá lọ ṣe wàhálà lọ pa ìkókò <laughs> ojú wọn rí oníkèéta ojú rẹ̀ ọmọ rí náà ni torípò ní ma short cut àwọn long long lọ́mọ wá ẹgbẹ́ àkọsí ẹ̀mọ̀ pé tí kìíta ń bá mú wọn dáadáa ẹ̀wọ̀n fún àwọn wàhálà tí wọ́n wá wá ìkókò kí wọ́n á lọ wá ìbò wọ́n ní ẹ̀kọ́ mẹ́mẹ́ pé ẹ̀jẹ̀ ìkòkò òórùn rẹ̀ jọ ẹ̀jẹ̀ èèyàn hmm, ní wọ́n fi wá kòkò ah, ẹranko tí wọ́n lè rí pántò sí ń bẹ̀ wọ́n wá wá kòkò lọ wọ́n lè bí ìnàkí àti ṣe fi orí àti jọ èèyàn ọmọ mi ẹnìkan ní lọ́ọ̀yà kan ọlọ́run wọ́n mú àwọn tẹ́ ń ṣe rituwa tẹ́ ń gbórí èèyàn àfáà kan tí wọ́n mú lọ sílé ẹjọ́ wọ́n wá ní kó gbé orí òkú tó jíwú kó gbé wá sílé ẹjọ́ ni lọ́yà náà àánú lọ́yà náà ṣe ní o kìí sí wọ́n ní o <laughs> ọ̀sẹ̀lẹ̀ ní o wọ́n wá ní wọ́n wá ń ṣe kọ́ọ̀tù lọ́wọ́ nù kọ́ọ̀tù kọ́ọ̀tù nìkan ní gbogbo èèyàn ti wí ọwọ́ ti bà á hmm. yọ lọ ẹ̀wọ̀n lónìí torí pé wọ́n gbé orí èèyàn tó <laughs> pa wọ́n gbé lọ́wọ́ tẹ́mọ̀ hmm. pé tẹ́mọ̀ bá ti rí pé náà lè tó ń pa náà tó ìta kama lọ́wọ́ rèé wọ́n ti gbèrè lẹ́jọ́ nígbà lọ́yà ló ní ó ní èmi my lord ń my lord <laughs> àwọn adájọ́ èyí lord ẹ̀yìn my lord o ó ní lord hmm. <laughs> onye oluwa olúwa ohun ó ejo ẹjọ́ lọ́yà olórí òkú nìyẹn o ó ejo ẹjọ́ mi ní ìṣẹ́jú méjì péré ó ní ẹjẹ́ káwó iye sí ẹ̀dà tí olúwa dá ó ní orí tí ẹni ìgbékalẹ̀ yìí kò sí ẹ́fídẹ́ǹsì pé orí ènìyàn ní sà ó ń torí pé orí ìnàkí ń bẹ orí ọ̀bọ ń bẹ orí exactly bórí èèyàn torí náà lọ́nà òṣèlú nígbà tó ní pé yẹn di

ó ní ẹlẹ́gàn ọmọ sí wàhálà ẹlẹ́gàn wọ́n wá lọ pa ìkòkò wọ́n lọ sí wàhálà pa ìkòkò wọ́n sì dààmú tí wọ́n fi rí ìkòkò pa wọ́n wá mẹ́jẹ rẹ̀ wálé wọ́n wá fi fi hàn bàbá lára sọ pé ẹ̀wọ̀ náà rẹ̀ hmm wọ́n lè pa Yúsùfù kó ti wù wọ́n jọ náà tọ́wọ́n ọ̀pá lóun gangan ọ̀ màwọn kàtà sí náà ìyẹn ní jẹ́ tí pé kọ̀ǹdíṣàn wọ́n yàtọ̀ sí ti Kọ́bìl àti Hábìl ló fi jẹ́ tí pé ńgbà tẹ́ ń jíròrò lórí bí wọ́n ti ṣe Yúsùfù ó yàtọ̀ sí bí Kọ́bìl àti ti tiẹ̀ kọ́bílà ó dá gbọ̀n jẹ́ ó dá pọ́n ní pé láàkótò lánàá àwọn tànábì Yusuf wá sọ pé kótò ló ń Yusuf àwẹ́ tọrọ ọ̀hún àyà kẹsàn-án sọ́tù Yusuf àyà kẹsàn-án قولوا يوسف اقرأوا أرضا يخل لكم وجه أهله وتكونوا من بعده وتكونوا من بعده قوما صالحين bí a ti sọ́nà ni a tún dámọ̀ràn pé ẹ má sí oó kọ́ọ́lá kọ́ọ̀lá inú ìlú láàá Mm. obìnrin wa pé wọn fẹ́ pa wọ́n kàn ní ẹgbẹ́ sáti ẹ̀kẹ́ nìkan sáti ẹ̀rà kọ́ máa gbé lọ ká máa rí mọ́ kọ́ sá máa sáyé tiẹ̀ ń bò míì kálẹ̀ bá rojú bàbá wa ń lẹ̀ padà ẹ̀rí pé tí wọ́n yàtọ̀ sí ti kọ́bí ìlànà yẹn ẹlẹ́ẹ̀kẹrin hmm. kọ́bí lọ dámọ̀ràn tí ó wọ́kàn ní wọ́n pa náà ní ṣùgbọ́n Yusuf ń tiẹ̀ àwọn ọmọ ìyá rẹ̀ àwọn ọmọ bákan rẹ̀ wọ́n dámọ̀ràn kan tó mú ní tí wọ́n fẹ́ sí lórí ẹ̀wà ẹlẹ́ẹ̀karùn-ún أن عامل الحافظ أن عامل الحافظ لدى إخوة يصبح متعدد وأما قابيل فليس له عامل سوى امرأة جميلة يريد أن يمسك لا لا لا وأما قابيل فليس له عامل سوى آه، سوى ايش سوى امرأة سوى كون اخيه متقيا سوى كون اخيه متقيا امم وجه لا صدق بين بين افلان لو بين قد آه. آه، افلان لو بين ìwọ náà tọ́nà lẹ́ni tó fẹ́ obìnrin oṣù àṣẹ àṣẹ àtọ̀ ni ó yà ń bẹ́nu ní tó fẹ́ràn ojú ẹ ó fẹ́ràn obìnrin jẹ́ ń tà ń sọ̀rọ̀ èyí lọ́nà bí ìwọ̀n bá sì fẹ́ràn obìnrin kì í sọ lẹ́yìn àdínábì gan láàlá àánábì ní gbogbo ayé bó ṣe pọ̀ tó nǹkan méjì náà lọ́lọ́run pé kí n fẹ́ràn mẹ́ mọ́tò yóò wù mí ilé yóò wù mí ilé kan wù mí nígbà tí ó da akọ méjì ọ̀hún ìyá ajílẹ̀ kọ́kọ́ wí àlùmọ́ràn obìnrin lẹ́yìn wá gbọ́nà wá ní àti lọ́fíńdà Eh, tó sì súnà ilé náà àwọn ilé náà wọ́n náà obìnrin o ṣùgbọ́n obìnrin halali ní kò tí kíni wọ́n náà obìnrin haram náà <laughs> eh, eh. ọjọ́ ti lọ níbẹ̀ yẹn ká pé àwọn pé ẹ̀kọ́ kan wà tí kọ́ tó jẹ́ ẹ̀kọ́ alukoran náà tó wà yìí pé torí táìmù ti lọ òun ni ismu yakub afẹ́wò pé bá a ṣe ń yusuf lẹ́ẹ̀mẹ́wàá nínú sọ́ọ̀tù yusuf àmà rí ó kọ yakub dàtó nǹkan mẹ́ ụkọ Yakubu gbé yẹ̀wò ọ̀yáwò wọ́n ní ó yakub Quran times ni a dákọ̀ ẹ̀mẹ́ àwọn àmọ́ yakub 16 nínú Al-Qur'an tààrẹ ẹ̀kọ́ gbé torí pé gbogbo ń dá ń sọ látàárọ̀ nínú ìtàn yìí náà ju ìjàpá àti yẹn níbo náà lọ àlọ́ o àlọ́ àlọ́ mi dá lórí ìjàpá àti yẹn ni àlọ́ mi dá lórí ànábì Yakubu àti ànábì wa yóò gbogbo tó látòkè dé nàìjíríà sọ̀rọ̀ a máa wọ pé gbogbo sixteen yẹn gan yẹ kọ́ wà nínú sọ́lá tó yẹ tàbí bíi ten ńlẹ̀ a máa gbé yẹ̀wò a máa mẹ́ta péré iná ló kọ Yakubu tó wà nínú sọ́lá ókọ̀ ànábà Yakubu ẹ̀mẹ́ta péré ni ẹ̀hán ókọ̀ ànábà Yusufu ti àrí sọ́dátọ̀ nínú Al-Qur'ani ti ẹ̀ wọ́n ní tọba fẹ́ wo bí tó kọ ànábì Yakubu wà lẹ́ẹ̀mẹ́ta àyà kẹfà àyà 38 àti àyà 68 6 38 68 tọ́ ànábì wa Yusufu ti àrí sọ́dátọ̀ sẹ́lám orúkọ wọn rà Al-Qur'ani jẹ́ 27 times ìgbà mẹ́tàdínní ọgbọ̀n nínú no súrátù Yusuf nìkan láti wá 25 times okùn mélòó méjì méjì máa kiri ọ̀tọ̀ọ̀tọ̀ lọ wà ń tẹ̀ 25 times ní àdárúkọ ànábì wa Yusuf àrí sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn máa pé máa ra tàbá máa èyí ṣe tó fi wáyà tọ̀sọ̀ ọkọ ọmọ lọ́wọ́ pọ̀ lọ́lẹ́rẹ́rẹ́ tó báyìí tí bàbá wa jẹ́ mẹ́ta péré nínú súra wọn súra wọn kà sọ́n yusufu Yusuf ni súrátù Yakubu wa yusufu náà náà tọ́ aláǹsà náà ni pé yìí ah, tọ́bà tó rúkọ wọn fi kéré nínú súrátù Yusuf láàrin ó ní pé life centric fún àbí story tẹ́ sọ fún àánú súra wọn ó dá lórí bàbá sọ́mọ bàbá sí kíni bàbá sí wàlà pẹ̀tà àdàbà máa àhú wọ́n ni súrà yìí gan súrà tó lè ádàbì àwọn ọmọ rẹ̀ lo ádàbì ládàbì pẹ̀lú bàbá naam òbúwa wọn wà pè ní ụbụwa. gbogbo gbàtí wọ́n dárúkọ ẹ̀dá dárúkọ ẹnu súra yẹn àforúkọ bàbá bàbá bàbá bàbá yẹn ń pè eh, ló fi jẹ́ sí pé wà nígbà tá a bá padà sí bí àbí ọba ń bẹ̀ àbákún ọba ń bẹ̀ wọ́n á ní kí ló wá fà o kí fà tó fi rí bá pé àwọn ọmọ ni bàbá ń bá gbénu sóra wọn bàbá ọ̀bọ́ rẹ̀ gbénu sóra yẹn gbogbo ń tọ́ bàbá bá gbénu sóra yẹn láwọn ẹ̀mí ènìyàn àwọn owó ní àwọn ọmọ ẹ̀ tọ́wọ́ wá jẹ́ pọ̀ wọn àtàwọn ọmọ ẹ̀ ní tàwa tó wá burúkọ bàbá rẹ̀ rẹ̀ ń bẹ̀ á máa sọ̀túpẹ̀tì àìlárúkọ mọ́ bàbá wa lórí o àìlárúkọ mọ́ bàbá wa lórí o tí ọgbọ́ báhùn àwọn pé my daddy bàbá bẹ́ẹ̀ tó a àìsẹ́ pé ti kí ó ní ya abàjì hmm, ah, ah. àìsẹ́ pé ti Yorùbá ni bàbá mi bàbá mi ah, mọ́ pé wọ́n jẹ́ kọ́sìn bàbá rẹ̀ jẹ́ àbí lápòjúwe wọ́n á ń bí léèrè pé wọ́n á mẹ́sọ fún ẹni tí ń lọ títì pé bàbá àwọn wà náà pé ah mr agbarama sí wà nílé sẹ́mọ̀ <laughs> pé kọ̀lẹ́kọ̀ọ́nù ẹnìkì ìlà kọ̀kọ́ dàbí ẹbá bí ó lè rí gan pé níbo ni níbo ni tẹ́ni tó bá tó bàbá rẹ̀ pẹ̀lú kọ́ bá sọ pé níbo ni gbàràmà sí wà àwọn sọ pé tí bàbá mẹ́lẹ̀ ń béèrè òun ah, ìlọ́gbé sí gbàrà màsí lámíkọ̀ ọ̀gbọ́ dáadáa òun sí gbàrà màsí èwo lẹ̀ ń béèrè ọ̀gbẹ́ sí bàbá mi lẹ̀ ń béèrè even ó kọ ẹnìkan tó bá ti déédéé ó kọ bàbá rẹ̀ ó kọ ẹnìkan tó bá ti déédéé ó kọ bàbá rẹ̀ tí bàbá rẹ̀ bá ń bẹ̀ ń bẹ̀ mọ́ pè é tí bàbá é tọ́n gbọ́ bá wọn ádàbù ní ọ ẹlùmí ò ní a máa sọ pé ń bolẹ̀ rí ilé òun wà orí rẹ̀ ti dàrú nù èyí wẹ́rì fún ilé òun tiẹ̀ torí pé àwọn alákatá kìtì mẹ́mẹ́ ó pé súnà lálò súnà gan lè ní sọ fún ẹ súnà lélẹ́ tí mo sọ fún ẹ torí àwọn orúfù nìyẹn èyí gbé bàbá rẹ̀ ń jẹ́ kíní àwọn akóyí kíní kan kíní kan àwọn ńlá ọkọ̀ ọmọ lórí ẹ̀yìn tí mọ̀ sí pé ọkọ̀ bàbá rẹ̀ ti fúrì lẹ́nu ẹni àwọn bàbá wa lánàá gbogbo ọmọ kíw tó bá jẹ́ ọkọ̀ àfá wọn fún ìpè olóko àfá ní ẹmà pè ọ bàbá ọ wá di bàbá kan bẹ ládùúgbò wa ń gbà kan ọ wá di pé kò sí nǹkan tí èèyàn mọ̀ ju olóko àfá lọ ẹ bá ní ẹni tí bẹ́lọ̀ kan kí ló kọ rẹ̀ á kọ́ bẹ̀ pé olóko àfá kí lọ́ bára débẹ̀ wọn àjàbù ẹ̀ a máa bọ̀wọ̀ fúkọ òbí èèyàn bàbá àti ìyá àtàwọn èèyàn tó bá tóbi àmá bọ̀wọ̀ fún wọn èyí ni alhamdulillah eléyìí ni tíra alkùránì ti ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ìwà rírí àti ìwà tó dá àti wọ́n mọ́lúwàbí pẹ̀lú àwọn tó jù wà lọ ká sì máa sáhàn wa ká máa bá ṣe máa pe àwọn òbí àtàwọn bàbá àbáwọn tó fi dédé èjì àwọn òbí wa àbí bàbá wa eléyìí ni ẹ̀kọ́ tí ò ní aláǹfààní àti ìparí ẹ̀ torí sọ́láàtì àbí ọdún kò bí péjì bí mẹ́ta lọ́dọ̀ ọ̀rẹ́bẹ̀rẹ̀ àbí lórí ayà yẹn náà tọ́ ayà tòní náà ní pé anábì Yakubu sọ fáwọn ọmọ rẹ̀ pé ìyàbá ní ìyà mi wá bá mi lọ àtàbúrò ẹ bá wọ́n wọn Náà mẹ́lẹ́yìn náà ni ibi tá ti dúró abẹ́lẹ́ àwọn ọba ọba láàánú ìpàdé tòní ọlọ́run bá fi àlùbáríkà sí. Gbogbo àbá tá gbọ́ tá fi kí ọ̀tún àti tòṣì gbọ́ ọlọ́run jẹ́ kó sọ̀kalẹ̀ sínú wa. Bí àwọn gbàdá ẹlẹ́mìn. Gbogbo àwọn tá a rí bí <laughs>